تموتن إلا وأنتم مسلمون يا أيها اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام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 هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة نيوني وجاتي إنه اسمه جماد الآخرة تبعون وأتيضون من الجمهور àti ọdún ọkùnrin ní ogójì ìjọ السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. سلام الله سبحانه وتعالى nínú kitabi adab mufrad ẹnu ọ̀nà àbáwọlé sí àwọlé sílẹ̀ wọn náà ní ọgọ́rùn-ún márùn-ún àti àádọ́ta fáìlì báàbò àìyẹ kúló min àyínà àkùbálì. Ìlú tẹ̀nà ni àwọn ilé ìsọ ni pé kéèyàn lè máa sọ fún yàn yìí pé min àyínà àkùbálì láti gbọdọ̀ ti ń bọ̀ kéèyàn máa ṣe ìwádìí. Àdéhùn àkọ́kọ́ tó wà nínú báàbò yìí. حديث ضلال أنا حدثنا خالد بن عمر حدثنا بن عمر بن زيد عن عن قال كان يكره أن يحج رجل نذر إلى أخيه أو يتبعه بصره بصره أو يتبعه بصره ما بصره إذا قام من حينه أو يسأله من أين جئت وأين تذهب ولي حامد بن عمر حدثنا أو الحديث بفوا ولو أنا بدر حماد بن زيد الليل لا بدر مجاهد ولي كان يشرب أقول يرى أن يحج الرجل النذر إلى أخيه إنما لا تجمع ما يعني فجنة kéèyàn wo <clears throat> láwò pé àwọn yóò ti dé aago bá sọ̀rọ̀ bó ìdá kọ́ màmìlà yín bẹ́ẹ̀. àádọ́ ẹ̀kọ́ kéèyàn tẹ́jú mọ́yàn nígbà tó bá dìde lọ́dún yẹn. àwọn yóò ti bá lọ bó mìlà yín lè ṣe. àbí kéèyàn bá ṣèwádìí wípé mo lò sí bọ̀ wà á yín lẹ́sẹ̀ ta <clears throat> ń bò lọ́ lọ. akọ kéèyàn bá ṣerú àwọn àbẹ̀rẹ̀ yẹn ní àbá tí wọn fi tótó bẹ́ẹ̀ yàrá kọ́. hadithi mi dọ́wọ́ alábẹ́rẹ́ káfíà ní hadithi yẹn ń dọ́lẹ̀ hadithi mi dọ́wọ́ alábẹ́rẹ́ wọn ni حدثنا أبو نعيم. حدثنا أبو نعيم قال حدثنا الزبير عن أبي إسحاق عن مالك بن زيد قال ابن زبيب قال مررنا على أبي ذر بربدة فقال من أين أقتلتم؟ قلنا من مكة أو من البيت العتيق قال هذا عملكم قلنا نعم قال أما معه تجارة ولا بيع قلنا لا قال استأنفوا العمل استأنفوا أمر فوق استأنف استأنفوا استأنف استأنفوا العمل أنا حدثنا أبو نعيم أبو نعيم حدثنا بحديث جموع وللزبير صفى لقد أبي إسحاق لقد مالك بن سبيل ولمرضنا على أبي ذر بالربزات بالربزات قال أخرج له أبي ذر níbi tó ń pè ní rọ́ọ̀bù ẹ̀ka ààyè ni ọ̀là kọjá níbẹ̀ kọ́kọ́ làmìnà ẹ̀yìnà àgbàlù kọ́wá ní gbọ̀lẹ̀ ẹ̀fí mọ́ àwọn adáhùn yìí pé mi mẹ́kà láti mẹ́kà láti mẹ́kà wọ́n ní àwọn amínà ìbẹ́sẹ̀ làáfi ìjẹ́lẹ̀ ọlọ́run ọba àtijọ́ ṣíṣe kábà lẹ́sìn mọ̀ mi ọ̀rà àwọn ni hága àmàlùkù ṣíṣe ti ní nìyẹn ó nà ẹ̀ náà má níbẹ̀. àwọn akẹ́kọ̀ọ́ yìí fi bá àrùn ìjára tó wọn lára tí o ṣe bísíǹnẹ́sì kò sí dáadáa kára kẹlẹ́ tó ń ṣe ni aláàtọ̀ pé kò sí dáadáa ní ìpínlẹ̀ àmì ọdẹ máa bá sẹ́yìn lọ. wọ́n ní dábàá wo ásàrò yìí ìyẹn ni pé ìyẹn ni pé ẹ wá iṣẹ́ mi ìfẹ́ ṣe o wọ́n máa ti fi sẹ́dẹ̀ máa bá kì nìyẹn mo lọ fi dúró. wọ́n ní dábàá wo ásàrò yìí á rí bí àti kòkòrò kéèyàn béèrè kájọ ní àfi ti ásàrò yìí mo tọ́ lẹ́nu pẹ̀lẹ́ ń tọ́ ń pè ní má ẹni tá a mọ ni wọn lè kọ burú ẹni tí ń bọ̀ láti kéka yìí kí yẹn béèrè pé mbọ ló ti ń bọ̀ mbọ ni ń lọ kí yẹn fi mọ ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ní ṣe ti rẹ̀ lérí káàdì lè fọkàn balẹ̀ kí agbègbè wo ló ti wá ṣùgbọ́n yẹn dà ní àtúnṣe ọ̀fin tó tó tẹ̀yẹ́ lábẹ́ ti ojú mi ó tó kí wá di gbogbo nǹkan lọ́fin tó tó àti kí lè wọ inú ọ̀rọ̀ tó ti pé kó kàn yẹn ìrẹ̀lẹ̀ ọ̀sẹ̀ tó gẹ́gẹ́ bó ti jáde pé kò sẹ̀tọ́ kéèyàn máa tẹjú mọ́ ọmọ ìyá rẹ̀ mùsùlùmí ó wo láwòfin nígbà tó bá dìde níbu ìjókòó kan tọ́lẹ́ lẹ́yìn ó lè jẹ́ kéèyàn kó sínú gínà kára jẹ wàhálà àti fífi sọ́ọ̀bù ẹ̀mí ẹni yẹn ọ̀yẹ̀tẹ̀sẹ̀ alùpàgọ́ lè má ga àti gbogbo obìnrin náà lọ́yìn ẹni yẹn gbé ọmọ wa bira rẹ léèrè pé ẹ dákun sí mo yà gara ni kí ni wò lára mi náà torí bẹ́ẹ̀ ká mú ẹ̀kọ́ yìí máa tó ń fi sanadi láàlẹ kàlùkàsà òun ti bí asáwò yẹn bó ti kí ni o bó ṣe lẹ ìtumọ̀ rẹ ti kúrò ní dáadáa ẹnu ọdẹ abáwọlé mi ìdáàtò wọlé báàbọ mọ̀nìsàmà ìlà àdìsí kọ́ọ̀rin wà á kún lẹ́kùn kárí hùn ẹnu ọdẹ abáwọlé ìbẹ́ sọ nípa ẹni tí ń tẹ́tí sọ̀rọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n sì nífẹ̀ẹ́ sí gbọ́gbọ́rọ̀ àwọn alábẹ̀sí gbègiri àdébọ̀tọ̀ ẹ̀rí حديث دور على حدثنا مسدد حدثنا مسدد قال حدثنا اسماعيل قال حدثنا عبد عن حكر عن ابن عباس رضي الله عنه عن يعني النبي صلى الله عليه وسلم قال رسول شجرة انبت عن ينفخ أن ينفخ فيه وعذر ولا ينفخ فيه ولا ينفخ ولا ينفخ فيه ومن تحلم كلف عنه بأن يقعد يعقد أن يعقد شعيرتين وأسد ولا ولا يقعد ولن يعقد بينهما ومن استمع إلى حديث حديث قوم يفرون منه سب في أذنيه ويقول أنا حدثنا مسدد مسدد يوي حديثي هو ẹrí bí àkọlé rẹ ni pé ẹni tó tẹ́tí sọ̀rọ̀ ọjọ́ kan tí wọ́n ti dẹ́kọ̀ gbọ́ wọ́n ká tẹ̀sí sí pé àlejò wọn kan ó dẹ́rù. wọ́n ní mùsàdá ní sọ́mọ́ ní hajjafana ismail ismail náà bàbá pé hajjafana ayélujára ayélujára wọn kọ́ dàrí kiri mọ́ nítorí wọn dẹ̀ ní ká má gbàgbé ọmọ tí wọn tó lẹ́yìn fún àkáàtì ní ọ̀dọ̀ ọmọ ọ̀fíìsì àlùkò wọn. wọn lọ́rọ̀ yìí wá látọ̀dọ̀ àlẹ́bí sọ́lọ́ ọmọ ọ̀bọ̀ àlejò sẹ́lẹ̀ wọ́n ní pé mọ̀nsọ́wọ́ ara sóòrọ̀ dájú ẹni tó bá yí akọ́tò kan ẹni tó bá yí akọ́tò kan ẹ̀rí fọ́tò yìí ìyẹn ni pé fọ́tò ta yà á níyà mọ̀jẹ́sẹ́lẹ́ ta para sí nǹkan yẹn àbí yẹn yà sí orí pépà àbí yẹn yà sára ògiri báyà pẹ̀lú kékeré àbí yẹn sì fi irin iṣẹ́ tó máa fi ya fọ́tò yá ọ̀sà jẹ́ nǹkan abara àbátẹ̀mí kan láyà ẹni ọba yarú fọ́tò yìí kó lè fa àníyàn tó kọ́ fi ní wàá òsè lóòótọ́ yẹ kó wá ní ẹ̀fọ́ kàkà ṣùgbẹ́lẹ̀ yìí nínú àwọn sàmá yìí lọ́wọ́ àwọn èyí tó ti bá a gbọ́ bẹ́ẹ̀ yàrá yẹ kọ́ ọ́rú wọ́n náà yọ kọ́ sọ̀rọ̀ háhà sórí ni ṣùgbọ́n wa ní òde lọ́gbà ní òmùtara wa wá òun náà papọ̀ wọn bí àwọn ọlọ́jà ìyẹn rí ṣe rọ òun ni wàá rí ṣárùkù tó lè fi jẹ́yẹ pààyè àgbẹ̀ kí wọ́n máa jẹ́yẹ pààyè ìmọ̀ ọkọ̀ ṣe pé aláàfin ọ̀nà ọ̀fun ọ̀wà láàrin tàbí parí àti wàá rí aláàfin ọ̀nà ọ̀fun ìkànnì wọn ti wà ní parí báyìí táà ń retí kọjá yẹ pààyè àwọn àpè ní yẹ pààyè ajá pípé sàmáà yìí ni láyísá bí kìyàfẹ́ irú rẹ̀ la máa ń wí gbólóhùn pé yọ ọrú wọn la yọ kọ́ sọ̀rọ̀ á hà sórí ni ṣùgbọ́n àní ṣàfiwé rẹ̀ sọ ẹni ọba ya fọ́tò kan tọ́jú abẹ́mi kó lè fa àníyàn fún kọfí wàá ó sì kì irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wá ń là bọ̀ lọ́rùn yìí pé kọ́fẹ́ mi sára fọ́tò tó yà yẹn iṣẹ́ fọ́tò èyí tó ń dá lé lé kàmùtà yányá àwọn àjùlọ ìyẹn lè máa ya fọ́tò kọ́ máa ya gidi ìyẹn lè máa ya fọ́tò àga àkọ́kọ́ tàbí lé fọ́tò náà ní sáyà tọ irú pásítọ̀tì tí wọ́n tún máa ń láwọn ní ìdíyẹn náà nígbà tí ọkàn wa lọ́wọ́ kàn wá lẹ́sẹ̀ àwọn ni wọ́n béèrè rẹ̀ o irú fọ́tò lè yẹn lè yà ṣùgbọ́n yàtọ̀ sí bẹ́ẹ̀ èèyàn á kẹsàn iṣẹ́ wo ló ń ṣe wọ́n ní sẹ́wọ́n ṣe àyà ni àwọn àyàwòrán àfẹ́mí iṣẹ́ kí sẹ́ torí àdìsí tó wáyé pé kó ló ń sọ wéré ìná àwọn àdìsí pọ̀ náà pé gbogbo àwọn àdìsí yẹn ti gbádùn òní ìdí ilé rẹ̀ nítorí pínlẹ̀ kan náà àdìsí sọ́lọ́ ọlọ́ àrẹ̀sálá yóò dáa kọ súrà lọ́tọ̀ yóò dáa kọ tìrìsà lọ́tọ̀ irú àwọn àhàdìsì dáhùn ahásórí yẹn náà ṣèké màlàíkà ńkọ́ òní wọlé kàtó wáyé pé mbẹ́mbẹ́ sóra àwọn kiri ọ́n àwọn sàmù òfin àbèrè wọ́n fi ẹgbẹ́ ìyàtọ̀ ń bẹ láàrin sóra àti kiri ọ́n àti sàmù òfin yẹn sàmù òfin yẹn òun lérè gẹ́gẹ́ bá ti wọ́n ẹgbẹ́ nínú kiri òrìṣà tó máa ń lọ àdìmẹ́jì ìkànnì tí wọ́n pè ní wásán wásán yẹn lẹ́yìn sálàfù rìl ìyẹn ò ní bòjì bí kí wọ́n mú sáré yẹn ní ìsìn kí wọ́n sọ ọdún jùmọ̀ níbò ní. wọn ọbọ díẹ̀ ń sìn wọn ọba díẹ̀ dọ́kẹ̀kọ́ra ó gbólótú lásán. ṣùgbọ́n sọnà ìyẹn máa ń lò jù bí kí wọ́n kàn ní gbé yẹn lẹ̀ báyìí sẹ́ni tó ga àbí yóò rí bákan òun lẹ́ ń pè léèrè. òun náà làwọn ti mú sáàlì fẹ́gbẹ́ tí wọ́n bá gbé ẹlòmíì kalẹ̀ báyìí kódà wọ́n lè igi máa lẹ́nu yẹn fi ṣe oúnjẹ rí yìí àbí kí ẹ sọ pé ẹ káàdìsí ọba àwọn o ilé yẹn máa sọba igi ni wọ́n máa fi yìí tó nípa bẹ́ẹ̀ ẹ lè dé káwọn yẹn parọ́ fún yín wípé ẹ kọ́tọ̀ èrè ìlànà mi sọ hàn fún àdébí sọlọ́lọ́ àtàlà àkọ́kọ́ ó gbófo ó sì gbé dé tààrà ó sì mú yẹn dáadáa ẹnu àtẹ́bí àwọn ọmọ dáa. nínú èdè ṣé ànábì náà wà ní mọ́ yàtọ̀ lábàájí ti kó ẹ̀ ní onímọ̀ yàtọ̀ láàrin súnra àti kíni ọ àti tìmùsáàlì ìgbà tó ọba àdìgẹ́ wọn kó dàpọ̀ tìmùsáàlì lẹ́nu lọ kíni ọ nínú àlùkò àdé alápọ̀lẹ́ ẹ wọ ọ̀rọ̀ nàbí láì ọ̀rọ̀ ní màálí sọlá sọlá nígbà tó rí àwọn ọmọ ìtàwọn fíìlì àǹtù kò gbé ní àṣùwà tàwọn fíìlì pèkí làwọn èrè yìí ìdẹ ẹka kúndì tẹgbẹ wọn lọlọ lórí ẹgbẹ yàtọ̀ bẹ láàrin àsòrọtò wọn ti mú káàdì àsòrọ òun tí wọn yẹn lè fọwọ́ yà sórí pépà àbí kéèyàn yà sára ògiri èèyàn máa fi kọ́lá mú kọ́ àbí kíní kámẹ́rà kéèyàn fi yàwòrán rẹ̀ ẹ̀rí bákan náà alẹ́ ti sọ lọ́wọ́ sálámà sọ pé alẹ́ sọ́ba ya fọ́tò yìí abala yìí ọyọ yà sínú pépà ni àbókiri ni ọmikọ́lámù yá ni ọlọ ẹ́nsúrẹ́ǹtì yá ni wọ́n á là bọ́ ọlọ́run pé kọ́ fẹ́mi sí i la fàáhùn pé wọ́n lè jẹ́ níyà wọ́n là yìí ń kó kọ́ fi kò sì ní lè fẹ́mi sí i la. àwọn làwọn abẹ́ tó gbẹ ta bá rí fún tọkọ̀ jálẹ̀ tó ní bó ti máa ṣe nìyẹn òkúrú ó sì àwọn fọ́tò tó ti yà wáyà one thousand ni ọtọjú ẹbí kàtí ọ̀pọ̀ nínú bí ọyánú ìkẹkà ní ọkọ tí àrídì nìkan ni ní ọba kú ní wọn kọ báyà kó kó lu sàárì rẹ kọlọ ìjábọ lọ ìmọ̀ kò tẹ kò síbi tí ó ti rẹ ni síbi tí ó ti rí kò tẹ ní rẹ mi ti fi lánà má da súnmọ́ alẹ́ o ẹgbẹ́ gbàgbé wa ní ọ̀dà owó ńkọ́ ẹ ó sì lọ́ọ́ kó fún àtọ̀ sí síta lọ́kọ̀ síwájú ìta wọ́n ní kí ló dé nígbà wọn fẹ́ wọnú mọ́sálásí fọ́tà ní mọ̀lẹ́kà ò ní wọlé tí fọ́tò bá ń bẹ́ ń bẹ́ àtẹ̀rẹ́ irú àwọn eléyẹ ó wà nínú nǹkan táwọn olùkọ́ máa ń pè ní ọ̀mọ́mọ́ ìgbẹ́lẹ́wà àwọn àdéhùn tó kálé tó kákó káàárọ̀ náà lè fi yẹ̀ ẹ́ dànù irú ẹ̀ náà lélẹ̀ ni torí tá a bá rọ́ náà tá a fi yẹ̀ ẹ́ dànù ni tí ìbáraẹ̀ gba ọ̀sẹ̀ gbàsàkàsà nílẹ̀ Sudan náà ní sí kó tó di wá kó fẹ́ kò sí owó wọn kẹ̀kẹ́ tí wọ́n yà yẹ̀ ẹ́ bí ó ń kè bí igi bí nǹkan àwọn kẹsí máa ń wà bẹ́ẹ̀ nìyẹn àwọn ẹ̀sìn padà ti dàkú dání o ọkọ̀ pupa táwọn afáǹjì ló yẹ bíi mọ̀tílẹ̀ báyìí mọ̀ yà káà bá wọn tẹ dáadáa nígbà tá a máa ń lọ wo lójú lórí nígbà tá a máa kéékèèké tọ́kẹ́ bẹ́ẹ̀ ni sísì yẹn náà abá owó ni àgbọn ní bẹ́ lára rẹ̀ àbí ọ̀pẹ ẹ́ ọ̀pẹ ọ̀kẹ́ ń bẹ ló tún lágbọn oníkọ̀ méjì àbọ̀ àti onísìlè ẹ̀ẹ́dẹ́kọ̀ bọ̀ tó wọ́n kẹ̀yà gbé wọ́n kẹ̀bi báyé rẹ̀ jẹ́ òun ni pé wọ́n padà gbé kínní wọ́n gbé èrè eh, ẹ̀sìn àti kínní yẹn wọ́n gbé sẹ́yìn wọ́n fi hẹ́ lè mọ̀ ni. tọ́ba yẹ lẹ́yìn rẹ̀ báyìí tí àgbọn bí kankan ni òun ni wọ́n yà sí. tí ẹ̀rọ bọ́yá ń bẹ̀rẹ̀ náà wọ́n tẹ̀ sí ìdàkudà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni tọ́ wọ́n ẹ̀ ya nǹkan tó já bẹ̀rẹ̀. sọ nípa bẹ́ẹ̀ ẹni tọ́ba lọ ya fọ́tò yìí wọ́n máa là bọ́ ọlọ́run pé kọ́ fẹ̀mí sí la wà wọ́n gbé wọ́n á dẹ̀ jẹ́ níyà nítorí ẹ̀ wọ́n là ń yẹ ń kó kọ́ fi òsì nílé fẹ̀mí sí la ẹ̀rí ìyẹn ní pé lẹ́yìn sẹ́mi náà fi fi fi abẹ́dá láéláé kò ní lè tó bẹ́ẹ̀ láti ẹ̀mí fẹ̀mí sí. wọ́n mọ̀ ń ta àlẹ́mẹ̀ ẹ̀ wá rẹ̀ ní tọ́mọ́tò wá sọ fún òun lọ òun lọ lálàá. kọwa sọ wípé òun ńlá láàrin nǹkan láì irọ́ ní bẹ́ẹ̀ ń ọ́ kó lè fa àyíyá àkéde ṣẹ̀yìn ìrọ̀kẹ́ yìí ní wàá òsè irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wọ́n á lábọ̀ ọlọ́run wípé jéró ọkà bàbà ní kọ́ sáńkókó sọ́kọ̀ rí gbọ́wọ́ wàhálà ni sẹ́yìn ta ọkà bàbà ń kókó irúfẹ́ bẹ́ẹ̀ ẹdín ọ̀gbẹ́ni yẹn wá bí àwọn yẹn lọ. sojero àbí ọkà bàbà tó kù ní bí ẹyìn òbí so wọn á là bẹni yẹn lọ́rùn wípé kó ṣe kí ni ọ kọta yẹrọ méjì ẹyin náà sáwọn ọgá bàbá dé wọn á ní kọta ń gbogbo tọ́ra làwọn tí ò rí ní sọ fóun rí <laughs> ẹlòmíì kó fi wọn náà tí ò fi jẹun àwọn mo rí àlá ẹ̀rọ kì í yẹn pọ̀ lọ́dọ̀ àwọn kiri ó tí ìbá ṣe mùsùlùmí àwọn oníjẹkújẹ wọn máa láwọn ti jálàbí àwọn tó máa ń wúlò kẹfẹ àbáwọn tó máa pẹ̀lú àwọn ṣerú àwọn tí sún fífi ni ṣùgbọ́n bí tó pọ̀ sí ti ọ̀dọ̀ àwọn kiri ó ní alọ́wọ̀ orí àlá òun lálá lójú rẹ̀ ìgbé ẹni báyìí ní ọ̀sà rẹ̀ twenty twenty eh, twenty nineteen ẹni báyìí ní ọ̀bọ̀ bẹ́ẹ̀ ìníkẹ́ni àwọn tó máa ń lálá àárọ̀ bẹ́ẹ̀ ẹni ọba lọ parọ́ fóun lálá kan bẹ́ẹ̀ tí wàá lọ rí fáwọn èèyàn káàkiri irọ́ títẹ̀ ń pa ó ihun tí wọ́n máa là bẹ́ẹ̀ nìyẹn lọ́rùn ní pé jẹ́rọ ọ̀gá bàbá bí ọ̀gá bàbá yẹn wọ́n á ní kó so ọ̀tá ń gbogbo tó lè rí ṣe ni kò lè rí ṣe wàá ó sì wọ́n máa jẹ́ níyà wọ́n láyé àfidàrẹ́ ìnáwó tó pọ́ síbùdó wọn sọ wípé àlómi ọkàn sínú apẹ̀rẹ̀ yóò ti gbọ́dọ̀ kú lẹ́múlẹ́mú ìlàkè ábí sàá ìjágbẹ́rẹ́ ó kú bí àti kìlẹ́yà pé ó tọ̀ wọ́n jì yà wọ́n yẹn ti gba àwọn òsì ìdá títí wájú lélẹ́yìn ilé bẹ́ẹ̀ ni àwọn àti wájú wọn kọ́ fẹ́ ẹni ọba ti sẹ́nu wọn ọgbọ ẹgbẹ́dọ̀ ìjágbára ọ̀sán ẹrú lójú títí ẹ ìjágbára ọ̀sán ẹ mọ̀ pé àpẹẹrẹ ìyá ni ẹ mọ̀ wọ́n ti lọ́ fọ́ mi àtòrí wọ́n ti lọ́ fọ́ mi ẹni pé iṣẹ́ kíkọ́ ti di ọ̀rùn yẹn ẹni wọ́n bá sẹ̀nu wọn bóyá wọ́n lura wọn àbí wọ́n búra wọn àbí wọ́n fẹ́ wọn tó débi iṣẹ́ àbí wọ́n rẹ́ wọn fẹ́ wọn rojú. ẹ̀hẹ́n ókè ọyẹ lọ gbé kára ní lọ fún ọdún alátòrí àfi kásàrà ọsẹ ńlẹ tí wọn ò dá títì rẹ. kí ni ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ àdàpọ̀ ìyá náà ni pé ìyá o bẹ́ẹ̀ náà lẹ́nu yẹn tí wọ́n lábọ̀ lọ́rùn pé báyìí o yóò máa ta kókó ọkà bàbá méjì àwọn ájì à ń torí ẹ kò sì ní lè lágbára àti takoko rẹ. ìkẹta mọ̀lẹ́ sábà ìlà àdìsí kọ́ọ̀lù yẹ fi ro nàní. ẹni tó bá ń lọ tẹ́tí sí ọ̀rọ̀ àwọn ọjọ́ kan àwọn náà dẹ̀ ti gbìyànjú wọ́n gbọ́rọ̀ yẹn sáfù ṣùgbọ́n lówó fún onílé ìgbà aládá yìí ìdẹ́nu tó sàtún àrùsọ wọn káàkiri wọ́n bá lọ jókòó síbi ẹ̀yìn òkiri báyìí wọ́n ti mọ̀ pé ìró yẹn náà wọ́n fẹ́ bu wa wọ́n fẹ́ máa bọ̀ báyìí wọ́n ti wọ́n bá wọn sàlámà lẹ́kọ̀ọ́ wọ́n bá wá jù táwọn òjòkó ń ta o àwọn ènìyàn wọlé wọn lọ sàlàyé ọ̀rọ̀ yẹn. ọwọ́ àti wọn fi sígbè ju ebi ń bọ̀ báyìí ẹni tí wọ́n fẹ́ sí sí ọ̀rọ̀ ọjọ́ kan yẹn fi rú nàbí ni táwọn yẹn náà ti gbọ́rọ̀ yẹn sáfù ó ti wọ́n òjé wọ́n yọ sí etí rẹ̀ etí ni ọ wá nígbọ̀gbẹ̀gbẹ̀ lọ. ìyá ẹ̀fọ́ wọ́n fi ẹ̀rí pé àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ní ń kaba yẹn lọ́dọ̀ torí gbogbo ẹ̀ pátá ló ní wàhíì tó ní. lóòótọ́ kì í sọ̀rọ̀ wàhíì tó lásán kì í sọ̀rọ̀ hàjò lásán tọ́ba ti jẹ́ oníṣẹ́lẹ̀ akọ̀ tó kúnnú kátó akọ̀ pélé ní wàhíì tó ní. fọ́tò nìyí yìí ẹ̀yin náà wò lérí ìyàtọ̀ wà bẹ́ẹ̀ kẹ́ni ọba di afọ́tò abẹ̀mí ẹja wà bẹ́ẹ̀ o àtàwọn tòlótòló àti màálù gbogbo yẹn àti kútẹ́kẹ́ gbogbo yẹn náà wà bẹ́ẹ̀ o lóbi ayé pé tá a bá padà sí kí ni o tí a bá lè tọwọ́ bọ àwọn slavos yẹn á chéńjì ẹ̀ tí wọ́n fi ní gbáwò rí yẹn jáde mọ́ tọ́wọ́ ipá wà lápadà lágbára lórí ẹ̀ ìyẹn ó yìí pé gbogbo ohun dábàá fi sàpẹrẹ fáwọn ọmọ bí ọ̀gẹ̀dẹ̀ bí ìbẹ́pẹ bí nǹkan kan tí ọ̀tá ní tí bàbá kan yà kan àbẹ̀lẹ̀ fún ọ torí kò sí ààrẹ ìlà lórí wọn lánàá fún mi bí ẹ̀kọ́ ẹ̀kú yẹn wá ẹ̀fí sàpẹrẹ pé yẹn kò rí kílẹ̀ ní ọmọ àyà aláyọ̀ ọmọ àfa wa kan fáànà wọ́n sì fi yá yí àwòrán yí àyẹ̀dẹ̀ nílé yọ́ọ́ máa wù yẹn báyìí aláyẹ ẹ̀rẹ̀ ní nínú àdúrà fẹ́ǹsì náà ló bìyà gbogbo bá bá ti gẹ̀ẹ́sì láyé yóò tún amú kiri yóò lù gbúlù tó bí àtọwá ìsìn yóò sílẹ̀ gbogbo bí wọ́n pàlà sí i ìkẹsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ gbàdá ni wàá nú àwọn oníjà máa dé yẹn ni o ó yẹ ká kẹ̀kí ní ọmọdọ́sà náà lè fi sábì ọwọ́ awọ ẹnìyẹn ẹnìyẹn ti báyìí ọ̀rọ̀ gbọ̀ fún báyìí ní ń wo báyìí ní ń yà ní ya pátá aṣọ ní gbọ́dọ̀. ọmọ yìí ọba dára ọmọ àbá lára ẹyẹ nígbè wọlé tó ń sìn. ìtọrọ àwọn ẹnìyẹn lọ́rùn ni. láàrin ipa jókòó nígbà tá a bẹ̀rẹ̀ yìí wọ́n ti yàwó rẹ ni wọ́n yàtọ̀ wọ́n kún ní gbogbo ọ̀dà tó yọ máa ká. níwọ̀n náà níbi nígbà tí lè rí ìyàwó àfẹ torí wọn á ní kọ́ fẹ̀mí sí la ní ìkejì òun lẹni tí ò rí nǹkan tó lówó rí lójú rẹ̀ láti lè fi búrẹ́dì káwọn yẹn lómi ọbẹ̀ jẹ ìjìyà ń bẹ fóun náà torí ìyá ni àdàgbé ìyá ni ìgbé kan ta gógó láàrin dírú méjì kò lè rí ìsèpì ìkẹta òun lè tí wọn fẹ́ kó tẹ́tí sọ̀rọ̀ tí wọn lọ dọgbọn ọkọ ìlérí ìyá náà ni pé wọn yọ òjé wọ́n yọ ọdẹ ní rẹ̀ pé kò tẹ́ ẹ̀ nílé gbọ́n kẹ̀kẹ́ rárá bí kọ̀ ẹ̀rí hadithi yìí ó àwọn iṣẹ́ mẹ́ta tó jẹ́ aráàmù sínú gẹ́gẹ́ bá ti kà wọ́n yìí. yóò tún máa fi àyè pé ẹni tó ti jáde àwọn sì lè lọ́lọ́wọ́ ọ̀jẹ̀rú ọlọ́run ọ̀sẹ̀rú ọlọ́run mọ́. wọ́n gbọ́n máa lẹ́tọ̀ọ́ sí àwọn. pẹ̀lú òdiwọ̀n kó ti jáde kó níbi jíjẹrọ ọlọ́run àti ìjẹrúsìn ọlọ́run ọba àgbọ̀rọ̀ sọlọ́run lẹ́nu àdíyà fọ́tò nípa abánẹ́bí sọlọ́lọ́ àtàlà ti tó yé wa mẹ́sẹ̀ nílá yìí. ẹni ọba àgọ́ yìí pé bẹ́ẹ̀ ni ọ̀dà òun ọba àyà ń tò wù. dèdè ìwọ̀n ọba tó ti jáde rẹ ní ẹni olùdókè ni ó ní òbí jìyà rẹ̀. ìjẹrú ọlọ́run òun ni kéèyàn dúró lójú lórí ọwọ́ rẹ̀ ewu tí òrí kọ́ bá ló wù òun lálà àárín kí mo mi lónìí o àbí àyè má jẹ àti alẹ́ kan nípa yìí lónìí kí ló dé òun lálà pé ẹ má sára sí ìwọ wọn bá gbé ọkọ akọkọ bá ní wọ ewu tí òrí ti ń sọ bó wù rí ẹ ó ti jáde kúrò nínú ọmọ oníyà ni á jí àwọn ọba bó ti jáde ìkẹta òun náà lẹni tó ṣe wípé wọn ọ̀fẹ́ kọ́ gbọ́rọ̀ tó à ń lọ ọdẹ ìyẹn pọ̀ òun ní ilé ilé kọjú sí mi kọjú sí ọ ní òfin mú o òmú ọ àgbàgbé okó jáde ń bẹ̀ lọ́ọ̀bá lágbára ó léwu pọ̀ gan léwu pọ̀ gan obìnrin òní sálẹ̀ má so obìnrin náà ẹni tó gbé sẹ́rẹ́gẹ́ ní ọlọ́run fáwọn èèyàn níta Ah, àbá lè múdé rún mọ́ra ọ̀sẹ̀ kó ah. kí ló sọ fún fún ìrún mọ́ra òun bẹ lójú rẹ bó ṣe wà ní òun bẹ lójú ẹ o onísọmọ tí ìjà sí ló òun bẹ lójú ẹ ah, ọlọ́run sábà dé yan níyàwó kìtìnà mo táwọn àfáà yẹn kẹ́ máa ń bá kó lágbára kí lọ́kàn ọ́ ògiri yẹn lọ́fà á wọ́n ti mọ̀ pé búlọ́ọ̀kù sísì náà wọ́n lò àbọ̀dúnrẹ́dì <laughs> ọ̀pẹ lẹ́yìn ọ̀nà dálẹ̀ lọ. <laughs> gbogbo fíìmù náà ṣe gbogbo dírámà yẹn pátá kódà lè rìkọ́dù ẹ̀ gan. títóbi bá sì ṣe sí kí lọ́kàn ògiri lé sí ẹ̀ kí lọ́kàn pẹ̀lú ilé ìdìbò gómìnrin. obìnrin bá lé sí kọ́ lọ́wọ́ kẹ́ ń wọ́n rí ó ní. òṣèlú yóò kó mi pẹ̀lú ilé mi yóò ní hmm, bẹ́ẹ̀ bá jẹ́ pílẹ̀ ń tọ́ tẹlẹ̀ fún yá ní kínní irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yẹn wọ́n yọ jèjì di ọjọ́ tó yá ife ẹ̀ńtọ́ bá jẹ́ ahlus sunnah yàní ìrọ̀rọ̀ gidi nìyí kí ẹ̀ wá bí tó kọ̀ǹfìlẹ́ǹsì tí nǹkan ò ní gbára wọn bẹ́ẹ̀ àtọ̀ pé ẹ táwọn alọ́ bó bá wọ̀ ọ̀yà ni ìfàmọ́ ni kátàlá ọwọ́ ẹ̀ lélẹ́ẹ̀dẹ́ wa èmi máa ń fààní rẹ̀ ń tèmi bí ọba yé wọ. àwọn ni mo tó ń sọ fún anífẹ́lẹ́ fúláàtì gbogbo aláwàtò alágbára àti kọ́ fúláàtì ẹ́ o sì máa wá sí èyí tó wà yẹn náà ṣùgbọ́n ojú ọ̀sẹ̀lẹ̀ náà mọ̀ sọ ni. pàpà jùlọ rárá màá dáná àwọn bàbá wa máa ń ṣe ń jè lónìí. ẹ ti rẹ́sì room one ìyá àkọ́kọ́ room two ìyá kejì room three subhanallah. tí wọ́n máa ka ẹ̀rín ẹ̀wọ̀n bí wàá ti ti ajá fàtà yìí ti jọ́dá ń ṣe sáníyà ìgbé tó sáàzì ẹ̀rín o ẹ̀ máa ṣírò rẹ o ẹlẹ́tìjọ́ ni wọ́n ní ká máa ṣírò ẹ̀rín ẹ̀rín bò ó bàbá yìí wàá sí ìdẹ̀yìn àgbàlagbà yìí tí wàá lè ti o. torí ọkà ẹ̀rín o ìgbé ńgbà tẹ wọ room one ẹ̀rín mẹ́ta lẹ́rín bò ló ti jẹ́ méjì ńgbà tẹ tẹ̀lé gbogbo ohun tí gbogbo wàhálà yẹn náà ẹlẹ́ ògiri létí yẹn náà ìyẹn náà tún fi kó sínú sọ́gbà tí òun náà yẹ alùpùpù náà o torí yẹn lọ́ọ́ tẹ́tí bẹ́ẹ̀rẹ̀ ti ń ṣẹlẹ̀ ní room one torí bẹ́ẹ̀ ká kíyèsí mo tọ́ bí wá sí ẹ dákun kí lọ́sìn wa àwọn tó bá ti rí pé ọlọ́run fi yẹn ṣàtẹ́wò fún wa pé bẹ́ẹ̀ láwa bí àwọn adágbé kọjú sí mi ń kọjú sí ọ ìfìlà nínú lọ́dọ̀ ọ̀dẹ̀ nínú ìfìlà rẹ̀ wọ́n á yẹ fi ṣàtẹ́wò fún yẹn pé bẹ́ẹ̀ lè yẹn bára rẹ̀ kéèyàn ti ojú rẹ̀ sọ́jí ń sìn kéèyàn ti ẹ̀ma ti fi kéèyàn tọ̀. àwọn obìnrin wọn sì máa ń bẹ́ẹ̀ títí nǹkan yẹn jù. kí ló ń sàn pẹ̀lú tiwọn ṣé lórí gbógiri jọ kẹgbẹ́ kí ló sàn ẹ̀yà jáwọ́ máa bá tiwa lọ. àdéhì áhà káṣí tó máa fi tó àwọn èèyàn létí torí nǹkan tó léwu ọ̀nà tí máa ń gbà wájú òun lọ́dà àwọn lẹ́tà tó ní ẹgbẹ́ ẹgbẹ́ síra àwọn ẹgbẹ́ ló ti máa wáyé. bí ọ̀bá wọn kẹ́ wọ́n ní ká nílé àlejò pẹ́ẹ́pẹ́ ká kọ́lé ó ti pé yẹn ó ṣe ní ẹyọ kọ̀ọ̀kan àti gbogbo ètò rẹ̀ nì kí ṣe pàtìsì dáadáa ni nínú nǹkan tó kù táwọn alùsùn rẹ̀ ń jì sí lọ́dọ̀ àmì ọ̀kan náà nìyẹn ọkàn ló ní ká ń kọrun bọ̀ náà nìyí nígbà tá a ti wà ní àwọn oníjàmbá torí inú ẹ̀kọ́ inú tó fi rè wá nù ẹ̀kọ́ àgbòsílẹ̀mù níbi ọ̀rọ̀ ilé ilé tó bá dé ó nídìí kó jẹ́ ilé tó wuyì tó wúlò síbi pẹ̀pẹ́ wàá lè rí Islam practice dáadáa bẹ́ẹ̀ kò ní sí dàrúdàpọ̀ ẹnì wa ń sọ fún mi pé owó oṣù tó ń gbà gẹ́gẹ́ bí lecturer owó tí owó fi gbalé bẹ́ẹ̀ bóyá tó ọlọ́pàá kéde lóko lóṣù kẹtọ́ òun bá ní kóun yọ owó lé nínú inú owó oṣù yẹn tọrọ bàtẹ́rì lóko ní ìsinmi kí ni ẹ fẹ́ yé ní wàá tọrọ gbà àwọn ẹ̀rẹ́ ìkẹ́ ọ̀rọ̀ lé ọ̀rọ̀ lé òun gẹ́gẹ́ lẹ̀sìn jẹ́ làwọn olùmọ́sí máa ń pàkíyèsí pé kò yóò dùn lẹ́bí ìlọ́lọ́run kò pé ní kíni o táyìtáyì àtìlé ṣe fáàrí o ọlọ́run dá kùn kan lè rí fún wa òun ló fà á lánàá kò sáré lọ pé lórí rẹ lọ́wọ́ àlìbẹ́yìí tó kíni o àlìbẹ́yìí lọ́wọ́ àṣà ilé tọ́fẹ́ tọ́fẹ́ yẹn náà ni àwọn àlàyé bẹ́ẹ̀ yẹn náà ni tí gbogbo ọ̀ jẹ́ séèyàn ṣe séèyàn sẹpẹrẹtì ẹ dáadáa tí ò ní sí èèyàn ò ní káwọn èèyàn tẹ sẹ́wọ̀n fáwọn bí ọ̀sán fáwọn ọ̀dẹ sílẹ̀ o ṣùgbọ́n kò rí pé òkìrí létí ni létí yẹn gbé tó ni wọ́n fi padà gbọ́ yóò bá wà lẹ́nu ẹlòmíì òní lè sọ́ọ̀tà rẹ̀ òṣùgbọ́n bẹ lẹ́nu pé wọ́n pe tútọ́ lọ́lẹ̀ pé lé lógbó mọ́júmọ́ ní àbá àti lágbájá wọ́n pe tú ṣùgbọ́n kò lè wí ṣùgbọ́n ń bẹ lẹ́nu. sọ ajá ní pé bóyá tó bá ti dìgbà nìkan kó fi má wù sí ẹ̀fà ọ̀làkà yóò máa ṣiṣẹ́ lórí ẹ̀gẹ́ kó ní ìyẹn lè máa fi gbé ọ̀rọ̀ jáde fáwọn èèyàn tàgẹ́ èèyàn ò ní sọ fáwọn ènìyàn wàhálà máa ń ṣẹlẹ̀ wàhálà ìrírí kí ni ìgbọ́kùgbọ́ tó gbọ́ lálẹ́ ló fi sọ̀rọ̀ ìgbọ́kùgbọ́ alẹ́ àtẹ̀tọ̀ gbọ́ yẹn ló fi sọ̀rọ̀ sotori bẹ́ẹ̀ ẹ jẹ́ ká ṣàkíyèsí abala yìí dáadáa ọlọ́wọ́ ó kẹwàá yóò sì bò wá láti rí alábí ìkọ́lé náà kó ti pé fi dáàfin obìnrin sí tó jẹbi tó wù yìí yóò lè obìnrin bá dé ó dé ni yóò sì máa ń dé káàkiri náà kò àwọn tó lọ́lá jù wá lọ àwọn náà máa ń dé sọ́dọ̀ àwọn ẹni rẹ̀ ṣùgbọ́n gbà bí òsì alájọrọ̀ gbọ́ kẹ̀kẹ́ jẹ́gbọ́ kékeré kẹ̀kẹ́ ó bú jáde àbí òun lẹ́ni gbọ́ ní sẹ́nìkan wá sí sọ pé ah, tí mo rà nẹ́bí àti lọ́gbọ́n tí wọ́n ń pò ó tí wọ́n ń gbọ́ kíní báyìí tí èyí bá ṣe ìtàwọn ìyá ìgbà gbé ta àbí ìta nẹ́bí sọ́lọ́ ẹ̀sẹ̀lẹ̀ táwọn ọ̀sẹ̀ bá sọ ọ̀sẹ̀ fún wa. nínú àgbẹ̀yìn tábà kí ni ìdí pàtàkì tó wà nínú lérí ìyá lè owó ní kí alákọ̀ọ́kọ́ ẹni tó lóun rìn náà tí ò rí kẹ̀kẹ́ ẹ̀kọ́ lóun ọwọ́ rẹ̀ nígbà tó ṣèké ọfẹ ọfẹ ká máa fẹ̀wọ́ níbi ànẹ́bí ni àwọn pé prophet òun lẹni tó rí irun tẹ́nìkì òun rí tí wàá múrò wá nípa rẹ̀ ohun tóun náà fẹ́ ṣe ni kó fi yàtọ̀ láàrin wa. ìkéde òun ló jẹ́ kí jìyà rẹ̀ ọ̀lágbára ìkejì òun lẹni tó ya fọ́tò àbẹ̀mí ìyẹn máa ń bọ́ lọ́hùn takẹ̀ǹgbẹ́nu agbára rẹ̀ ọlọ́hun lọ́hùn dẹ́dà ó ní rọ́ ọ mìíràn lè dá sí i ẹ̀kẹ́dà ti ń jáde ó ní bẹ́ẹ̀ lọ ya fọ́tò àbá ó yá àwọn ẹ̀dá tèmi náà ni wọ́n wọ́n wọ́n wù yìí ẹ̀dígẹ́tì. lẹ́ẹ̀rí tí ń bọ́ lọ́wọ́ bá ta kẹ̀ǹgbẹ́ ńlọ agbára rẹ̀ ẹ̀wà rẹ̀ nìkẹta òun lọ tẹ́tí sọ́rọ̀ tí wọ́n fẹ́ kọ́ gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀ náà má dàbí ẹni ìdí lónìí ń lọ yọjú ìlà lẹ́kùn ìdí lẹ́kùn ti lanú lẹ̀ tọ́ yẹ sílẹ̀ ẹ̀gbẹ́ tọ́ yẹ bá <laughs> tọ́ yẹ bá rọ́ọ̀lù lẹ́kùn ẹ̀rí bí òfin ọjà ti fẹ́ àràkẹ́lẹ́ nìyí lérò onílẹ̀kùn láyẹ̀ náà lẹ́kùn ọ ọwọ́ ayé ò ní ni wọ́n ṣe lódìdí ò ní ẹ̀rí tí ẹni tó ń lẹ̀ lọ owó níbi náà ra lanú sílẹ̀kùn lanú bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọtí ẹ̀ náà ṣe rí ìlérí ìyàtọ̀ lágbára wá sí kí ọ yàní ọ ẹ má jẹ́ àgbà yìí pé ń lọ sí ìyẹ̀wò ẹ ti gbà yín kójú èèyàn ògùn ní nǹkan lójú ojú sì ẹnu ọ̀dà àbáwọlé yìí bí ó ti rí ni àti hadith tó wà lábẹ́ rẹ̀ ẹnu ọ̀dà àbáwọlé mi ti akúfẹ́ wọlé sí báyìí ọ̀ní báàbù ìjòló sí alásàárì ìjókòó sórí bẹ́ẹ̀dì ìjókòó sórí bẹ́ẹ̀dì ìyẹn ibi bẹ́ẹ̀ yẹn bá ń sòsì ọ̀ní hadith àtàdà sùlàìmán náà. hadith àtàdà sùlàìmán náà. حدثنا الأسود بن شيبان قال حدثنا عبد الله بن مدار دار العريان بن أيقر قال وقد أبي إلى معاوية وأنا غلام فلما دخل عليه قال مرحبا مرحبا ورجل قاعد معه ولا سرير قال يا أمير المؤمنين من هذا الذي ترحب به قال هذا سيد أهل المشرق وهذا الحيثم بن الأسود قلت من هذا قالوا هذا عبد الله بن عمرو بن العاص قلت له يا أبا فلان من أين يخرج نعم من أين يخرج الدجال قال ما رأيت على البلد أسأل عن عن بعيد ولا أشرك لقريب من هذا البلد عن بعيد ثم قال يخرج من أرض بحيرات كشجر أري هذا لي حديث لي <clears throat> حفيد الله لأن نوبة عبد الله بن مبارك أجاب يا إمام الذهبي يوم تسنى الميلاد إذا هو رجل لا يعرف نوع ما ومجهود قال حدثنا سليمان بن حرب سليمان بن حرب هو حديث لبالي على أسوال بن شيمان ينا زبون عبد الله بن داري قال عقد على عريان بن الحيثم ó ní bàbá mi ọlọ́sọ́dọ̀ màáwíyà ọ̀jọ̀ ọlọ́ọ̀fẹ́ sọ̀rọ̀ án wàhánà gúlẹ̀m èmi sì wà lọ́mọdé gbà yìí ọlọ́mọ dákọ̀lá àlẹ́ nígbà tí bàbá mi wá sí kíni ọ̀hún tó wọlé sí ọ̀ọ́lá mọ̀rùhábà mọ̀rùhábà mo ní wá sọ yìí pé máa wọlé ọ máa rọra ورجل قاعد معه على السرير arákùnrin kan ti jókòó sí màáríà lórí bẹ́ẹ̀dì á ibùsùn ọlá ya amíràn lùmìnì àwọn àtọ yìí pé ẹni tó jókòó sí yẹn wọn ni ya amíràn lùmìnì wa aláṣẹ mùmìnì ẹ má gbàgbé màáríà amíràn lùmìnì bàdà tani o bàdà hasan bin ali rọdíyàlọ́hu tààlà àdìgúnmá àfi hasan ẹgbẹ́ bá níbi sallallahu alaihi wasallam mo sì ti sọ tẹ́lẹ̀ nígbà tó fi ń gbé dání ìgbẹ́ ìnẹ́bù ni hádà ọmọ mi yìí sẹ́yìn aṣáájú lọmọ mi yìí o lọ́lọ́run bá máa fi ṣàkóso láàrin àwọn ikọ̀ méjì ó ti padà rí wọ́n fún un ní báyà ó gẹ́gẹ́ bí aláṣẹ lọ́dún bẹ́ẹ̀ tó ti fi ipò yẹn lẹ̀ ó ọrọ̀ ajé bá ní pálàfíà ó ṣe bẹ́ẹ̀ báyìí òun yẹ bá kí màá rí àwọn adarí ìjọba lọ nígbà tó ti di bí ẹgbẹ́ kejì ẹgbẹ́ kejì ń tàkóró gan ọwọ́ apàdà ní pẹ̀lú wọ́n apàdà kó o ni wọ́n ní ń pẹ́ ọdún tẹ̀lẹ̀ yẹn tẹ̀lẹ̀ ní kíni o àmúlì jàmáà àmúlì ọjọ́ tí mùsùlùmí para pọ̀ tí o sì gbọ́n mi fi omi ọ̀tọ́ tí àwọn kan wà ń sáìdì báyìí ẹ òbí olóyè sẹ́yìn olóṣèlú náà ti ní àwọn kákọ́ọ̀tì kìnnìkan ní bẹ́ẹ̀ máa ń pinra yín ní kìí ọbẹ̀ ẹ̀jọ̀ bẹ́ẹ̀ gbà yìí ṣùgbọ́n táwọn ẹni rí nìyẹn o ààrẹ ti gẹ̀ẹ́sì kì í ṣe irú tọ́jọ́ sí yẹn o oníwú tí máa ń sàlẹ̀ kó àwọn àlọ́ kó kíní òṣèlú wọn máa lọ fi wé táwọn ẹ̀yẹ dáadáa yìí ọ̀pápọ̀ mọ́ra wọn kọ́dà bẹ́ẹ̀ ni máa bọ́ ń bẹ̀ lè hikma nítorí ọgbọ́n kan tí ò já wa ọlọ́run ti ní kí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ bó ṣe rí ṣèǹdé kò yá wa ọlọ́run àìlẹ́mù wọ́n lè rí jọmọdé gbà yẹn ọlọ́mọ dákàlà àlẹ́ àdíngbà tí bàbá mi wọlé sọ Muawiya radiyallahu ta'ala anhu torí Muawiya wá sọ pé marhaban marhaban ọkùnrin kan ti jókòó sí Muawiya ala sarir lórí kíni o lórí bẹ́ẹ̀dì ọ̀hún ni yá amiral mu'minin ìwà aláṣẹ mu'minin wọ́n ni hadha alladhi turahhibu àlè mọ́ṣíríkì eléyìí ni aṣáájú àwọn ibùyọ wàhálà ní ẹyìn sàmúlò aswad ẹni yìí ni wọn ń pè ní ẹyìn sàmúlò aswad ó lè mi wá bẹ̀rẹ̀ pé mo ní hàdà padà táwọn alẹ́ sójú òkò tí wọ́n ní ẹ̀yìn náà alọ́ni hàdà abdullahi ibùn amúrin ibùn al-aas ẹ̀kẹ́rẹ́tì àfọwọ́ ọ̀tọ̀lá ibùn amúr ibùn al-aas tí wọ́n sọ fún àwọn ilé ìmọ̀ àwọn ilé ìmọ̀ gbogbo ọjọ́ ayé gbáwẹ̀ wọn ní wọn gbogbo ọjọ́ ayé ṣe wọn máa fi kìyàmù lẹ́yìn wọn tó ní fagbára wọn padà ká mọ nígbà wọn darúgbó rọjò ọlọ́run tí aláàánú tó mọ kó tù lẹrù wọn ní wọn wá sọ fún pé yà á bá fúlàní wọn bàbá ẹlẹgbẹjá mìíràn ayé náà yà kúròjò dẹjà mìíràn ayé náà yà kúròjò dẹjà níbo dẹjà ó ti jáde wá. ọlọ́wọ́ adáhùn pé mọ́ọ̀rọ̀ ayé tó àhìlẹ̀ bá lẹ́dí wala atraka lil qaribin min ahli baladin anta min mi ti rẹ nìkan ọjà ara àdúgbò ńlọ béèrè ohun tó jìnà tó fi ohun tó súnmọ́ lẹ̀ tó àwọn aráàlú yẹn ni pé tó wọ̀ yìí tọ́ wá láti ìlú náà nǹkan tó súnmọ́ ń bẹ tó yẹ kó ṣe kí ni kó béèrè ṣùgbọ́n ohun tó jìnà lọ́nlọ́ béèrè ìwọ ọmọ bẹ́ẹ̀ rí tòun ṣerú béèrè àwọn adáhùn bàbá yìí kébèrè tó ọfẹ bí mi béèrè nìyẹn ìyá kúrò jù mí àrùtì lẹ́yìn ọ́ onílẹ̀ ìráàkì ni ó ti jáde láti ṣàjàre wọ̀dà ààyè yìí ó ní kí ni ọkọ ní kí ó sì ní ọ̀pẹ wọn ni wọn ta àgbà lérò pẹ̀lú òun náà dàlí kúrò ká ó ti wá nù rìwáyà ìmọ̀mù sọ̀rọ̀ ni rọ̀kìmọ̀fọ̀lọ́ ẹ mọ̀ pé mo sọ fún wa ìgbéda jáde ọ̀rẹ́ ti báyìí ó ti wà ó àbẹ́ẹ̀ ti kẹ́ kọ́dà látọjọ́ ayé àdẹ́rì sallallahu alaihi alihi wa sallam ká má gbàgbé hadithu eh, Abi Ruqayyah Tamim ad-Dari radiyallahu ta'ala anhu lẹ́yìn pé wọ́n rìnrìn àjò tó jí nínú ọkọ̀ ojú omi sádẹ́kùn dọ̀kọ̀ ojú omi láàmú kí wọ́n tó lọ bọ́ sórí kùsù kan kí wọ́n ti kẹta jáàlì nìyẹn tí wọ́n dé ní mọ́wọ́ márùn-ún wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìbéèrè lọ́dọ̀ afọ àwọn Tamim ad àwọn ìbéèrè oríṣiríṣi tó fi béèrè lórí Ànábì sallallahu alaihi wasallam ọwọ́ sọ fún oníjọ́ yẹn pé òun sì máa jáde nígbà táyé ọba ti tán ọ òun lẹ̀ wá bíbà yìí náà ni lórí yá pé nígbà tó dé ọsọ ohun tójú rẹ̀ rí ọsọ ohun tójú rẹ̀ rí fàdébí sọlọ lọ àtọlá òṣìṣẹ́ Ọlọ́run ní kó má jẹ tìmí nìkan ní ọgbọ àwọn lẹ́gbàá gbọ́ tó máa sọ pé kí sọ́tù àlìjẹsáàsá ọwọ́ inú sahih muslim ọ̀rọ̀ bó ti ń sè àdìsí tó gbádùn ni ọ. àwọn ni kó má sọ tìmí nìkan ní ọgbọ ọ̀yàgùn bímbà ìwọn tó jọ ẹ̀rí rí ìfún gbogbo ara yẹn ẹ̀rí ọwọ́ aṣọ bó ṣe rí nàìjíríà ni wọ́n máa ń sọ fún yín tẹ́lẹ̀ ẹ̀yin náà rí òun òun lọ́sọ̀ o. káma agbátẹ̀ jẹ pẹ̀lú àwọn tí wọ́n láwọn nípa gbogbo ayé fáwọn gbé wà wọ́n báyìí. ṣé ayé ń bẹ lọ́wọ́ àwọn ní fóònù àwọn ọkọ ayé ti wà látẹlẹwọ àwọn wọn ní àwọn ní ohun táwọn lè fi wo gba iná wọn máa fò pé síbi ìtajà lè wà ní àwọn ọ̀wárí nígbà àwọn òdì wá rí síkọ̀ wá sí i ẹ má jẹ o ohun tí wọn ò sí wọn ò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló kọ́ńtẹ́ẹ̀nì wọn ò rí ní nílùú tó fi pé dáàbì ṣàjàrin wọn wọn ni wọn gbà lérò pẹ̀lú náà ní kófà gẹ́gẹ́ bí ó ti wá ní ẹgbà wa alimami Tabarani rahimahullah ta'ala. ẹ̀rí hadithi tòun ti bí àfitì rẹ̀ ti lẹ́ tó a sì máa mú àwọn àgbọ̀yé kọ̀ọ̀kan nù rẹ̀. àkọ́kọ́ ẹni tó bá wà fẹ́ níwò àtọ́yẹ ká máa kí pé máa wọlé máa rà bá a ẹlòmíì tó bá bá lè jò báyìí àròjù bá wọn. ẹnì kan wà nù hadithi tó lálàáfíà ìyẹn hadithi tá a ní ọyẹ sáhà yẹn àwọn hadithi ogójì tá a máa ń kà níbẹ̀rẹ̀ ìkè mọ̀nkánà yóò mìíràn bí láàyè fàlìyàn mi láàfin fàlìyàn kiri wáyìíká. ẹni tó bá já sí gbogbo ọlọ́run gan ní ó nígbà gbọ́dọ̀ ọlọ́run tó gbọ́jọ́ kẹyìn gbọ́jọ́ gbẹdàlọ́ yà pálẹ̀ òun náà ní kéèyàn kì í máa wọlé máa bàbá irú mu yóò sí ò bá wà lára yẹn yẹn lé wa ní ìbànújẹ́ bóòlù àti asọ̀rọ̀ àlejò hapò ẹ̀tọ́ ni tó pinnu ẹni tí mùsùlùmí gbọ́dọ̀ pè ẹni tó bá jalè ẹ̀rí afẹ́ká máa ti máa wọlé máa bàbá fún kíni ọ fún àlejò bákan náà àtọ́sẹ̀ tó yẹn lè jókòó lórí bẹ́ẹ̀ ẹ má jà owó gbá bẹ́ẹ̀ di yẹn ẹ̀ bẹ́ẹ̀ èèyàn bá ti yọ̀ǹda ṣùgbọ́n bí èèyàn bá yọ̀ǹda ìyẹn ló léwu ẹ má jẹ́ àgbàgbé sọ ẹ̀tọ́ tí a níyàwó ti fọ́kọ́ ọ wà mbẹ́ ilé ẹ kò gbọ́dọ̀ gba ẹni kankan láàyè lórí ibùsùn ọkọ yín lẹ́ni tọ́kọ yín ọ̀bá nífẹ̀ẹ́ wọ́n ti kílíà rẹ̀ ẹ kò gbọ́dọ̀ gba ẹnikẹ́ni láàyè lórí ibùsùn ọkọ yín lẹ́ni tí ọkọ yín ọ̀bá ti kíni ọ̀ tí ò bá nífẹ̀ẹ́ sí i ọ̀rọ̀ ẹ̀gbẹ́ tí ẹ bá ti fi èèyàn lé ní kọjọ́ kò sórí ìsẹ̀rí irú èèyàn kọjọ́ kò sórí bẹ́ẹ̀dì èèyàn bákan náà ìmúrò wa nípa pé dàjáde máa jáde ńlẹ̀ yẹn wà tó sì ti wá mẹ́gbà kọ̀mọ̀rá ní pé ìlú kúfáàní ṣùgbọ́n hadith yẹn wọ́n ní hadith ló ti kéde tó lẹ́ náà tó lè tó jẹ́ ọ̀rọ̀ sọ̀hábìrì ká má gbàlálẹ̀ ṣùgbọ́n fẹ́ ní ọ̀nà mọ́ṣúrì kìíyàn torí ta bá sọ pé lóògùn fani àwọn yẹn lè sọ pé àà bí bá sọ pé ó ti wà ẹ ẹ jẹ́ kí wọ́n lọ ṣe kí wọ́n wọ gbogbo gbogbo nílẹ̀ kú fani ọ̀rọ̀ bá nìyẹn ti rẹ̀ ẹ́ sì kọ́ wá wọ gbogbo lẹ́kú wá gbogbo lẹ́kẹ́ láti sọ́ọ̀bì rẹ̀ láyé àkókò rí dàjáde rẹ̀ dàjáde pé kéde bẹ́ẹ̀ dẹ̀ ni ó ti di wa yọ kẹsẹ̀ jáde tó bá ti sákòókò yẹn ọ̀rọ̀ bó ti yẹ bó ti rí yẹn náà nǹkan ọjẹ́ kí ni o ọjẹ́ hadith tó lẹ ọkẹ wa lẹ kọlẹ òkú kùtùlì yẹn bí àdìsí yẹn ọta kú sọ́dọ̀ sọhábì ni wa alihi wa sallam ọ̀rọ̀ tó sì jáde kó ní í ṣe ohun tó ní í ṣe pẹ̀lú àkìídà ni rí nǹkan tá a fi sàbí ọgbà wa ló lè sọrú torí náà àwọn hadithi tó tún wà lábẹ́ ìjókòó lórí ibùsùn yìí àti ẹ̀mí ẹ̀ sì dọ́gba wọn ni hadathana Yahya. hadathana Yahya kọ́lì hadathana wàtún kọ́lì hadathana kọ́lì ìgbọ̀nìyà wọn àbí làánìyà kọ́lì yàlásù náà ní àbájára báyìí. ẹ̀rì máa sọ ìṣe ìyẹn lè jókòó sí yàn lórí ibùsùn nígbà tó bá fi ọ̀nà èyí ti pé wọn lọ́kọ̀ọ́kọ́ bọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n òun ni ọ̀yọ̀ ọ̀dà ìgbé kan bá mọ̀ irú eléyìí ní ti ansaro yìí yóò lálàáfíà àti àfi jẹ gbádùn ọ̀nà hadathana Yahya Yahya wí hadith wọn ni wà kẹ́rẹ̀ wà kéèyàn tí mọ̀mú sáfì lóhùn gbé yá èdè tí ó hà dáadáa nké gbà فأرشدني إلى ترك المعاصي فإن العلم نور من إله ونور الله لا يهدى لعاصي wọ́n ní mo ké gbà ń járe wọ́n lè jí ká síwájú díẹ̀ káwọn èèyàn jọra yìí jókòó. ẹ̀rí wọ́n ní mo ké gbà ń járe lọ́ọ́ bá fa wà kéèyàn àìrí kéwú ha dáadáa rí ìwọ tó ń lọ ilé kí ó lọ padà pàtì jẹ́ kí ló dé onígbà tí ọ̀wá yẹ̀wò nígbà yìí náà tó yọ. wọ́n ti máa lọ kí gbàǹjarì àìní kí ó wá dáadáa. sọ́kùnrin ọ̀sán fà fà wà kẹ́ fa àríṣàdá ní ìlà táríkì lè máa fi. ọwọ́ àtọ́ mi sọ́dọ̀ pé à pẹ̀sẹ̀ sí ni má dẹ́sẹ̀ mọ̀ wọlé ọlọ́yẹrẹ òkú yóò bí ní ẹni bóòlù ó ti ń ṣe sọ́kù ẹ. sóńkó payà bá ní àbóǹfì lọ́kẹ̀ balẹ̀ àwọn alọ́lọ́ lé kí ó kò yé mo ní ó ti yé <clears throat> àbọ̀lọ́fẹ́ àkùránì kò dúró kò lè dúró pẹ́ torí ohun tó lọ lọ́wọ́ bá sọ ní sọ tẹkùn lọ wọn yọ alimukumulọ ẹ bẹ̀rù ọlọ́run tẹ ẹ bá dẹ̀ ti páyọ̀ ọlọ́run bàbá ìṣe ọlọ́run òun lẹ́ ń ṣe má ṣe rẹ̀ ń jìnà sí bẹ́ẹ̀ bá ti ń kọ́ ẹ̀kọ́ báyìí ọmọ ayé wọn ó lè torí pé mọ́ni lóòrùn mi ní ìlà ìmọ́lẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ni wọn lóòrò lọ ìlà yòhúdà ní àbí bẹ́ẹ̀ dẹ̀ ni ìmọ́lẹ̀ ọlọ́run ní àìfi sẹ́kù fẹ́lẹ́sẹ̀ bẹ́ẹ̀ náà lọkùnrin mi náà ó ní ọkọ̀ kéwòkò ní iye àìsí dọ́gba láàrin ìyàwó yìí ní òtò àwọn ọ̀yà díẹ̀ díẹ̀ fi jókòó bẹ̀ ọmọ máa tẹ̀ láyé nìyẹn kó tó di kọ́ padà wọ́n ní àwọn kan wà nù hadith yìí pé ní wọn bá ní ju àwọn kan lọ tọwọ àfi sọ́dọ̀ kan ju kan lọ já ẹyọ ọmọ kẹyà náà irúfẹ́ ọkùnrin yẹn máa dé jọ gbé dàgbà wọ́n ṣe ohun máa ẹl ẹgbẹ́ rẹ̀ ó fi yọ yẹ ní ha àwọn ìyá déédéé tí jòkú bẹ tó kọ́kọ́ jẹ nìyẹn náà àwọn olùgbé bá ọkọ kéwù kò ní nítorí ẹsẹ̀ bí ẹlẹ́nà ló fi kásá àti kówó jọ ní bàbá àjọ náà ìjàmbá àbọ̀nà èké àbọ̀nà ẹ̀rọ àbọ̀nà ìjàmbá àbọ̀nà àbòsí ìwó orí ọjọ́ bẹ́ẹ̀ àti rìbá òsì ìtọ́kẹ́ òun pẹ̀lú ẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ gbọ́ ọ̀rọ̀ àwọn ọjà kan fún wa lé ní gbogbo ẹ̀kẹ́ díjú náà ní ń wọ́n ń ta kíní kan kò tẹ̀ yéèyàn ẹlòmíràn lẹ wọ́n ní torí pé mọ́lẹ́ ọlọ́run àìbí sẹ́bù pẹ́lẹ́sẹ̀. tó nípa bẹ́ẹ̀ Yahya oníwàkíyà ọsọ fún wa wípé Khalid ọmọ dínẹ́rù ìyẹn náà ìwà ọgọ́rọ̀ ìwà látọ̀dọ̀ àbẹ̀lẹ̀ àìlíyà rahmatullah ẹni yá àgbàlagbà ni o ìkẹyọ̀kẹ́ tó tó kù ni pé àìgbà Islam níwájú àdébí sàdébí jáde láyé nígbà tá àdébí orí kò láyé gan ó ti súnmọ́ yẹ ọmọ eighteen years ṣùgbọ́n kò gba islam níwájú àgbẹ̀yẹ rẹ̀ sallallahu alayhi wa sallam ní abul aliya min al-mufassirin nínú àwọn akóhùn tafsiri ẹ̀fọ́n la máa ń gbọ́ tafsiru wọn nípa àyà tàlásù kálọ̀n sọ wípé inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladina amanu. sọlù àlẹ́yé mọ̀sálẹ́mù tàbí mọ̀sálàyé wà pé a ah, kí ni ìtumọ̀ àtàlátù àtàlátù tọ́lọ́run ti bá nẹ́ẹ̀lì kìíní ẹ́ ọlọ́run máa ń fi ìfún ni láàrin àwọn ẹni gíga àwọn ẹni àkọ́lé àwọn màláíkà ẹ wá sàlátù tó àwọn màláíkà òun ni báwọn máa ń tọrọ àforíjì bá nẹ́ẹ̀lì ẹ wá sàlátù tiwa òun lè yí tá nẹ́ẹ̀lì sàlàyé rẹ fún wa.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 wọn ni jalastu ma'a ibn Abbas ala sariri mo jókòó di Abdullahi àwọn àbábí lórí bẹ́ẹ̀dì kan tìrẹ̀kì ní ẹ bá yọ̀dà yẹn lè jókòó sí yẹn lórí bẹ́ẹ̀dì ibùsùn ẹ̀rí hadithi mi dọ́wà lábẹ́rẹ̀ tí ẹ náà jọ léyìí wọn ni haddathana Ali ibn al-Ja'd. حدثنا شعبة عن أبي جهرة قال كنت أقعد مع أبي عباس بن عباس فكان يقعدني على سريره فقال لي أقم عندي حتى أجعل لك شهرا من مالي فأقمت عنده شهرين فأقمت عنده شهرين فأقمت عنده شهرين أنا حدثنا علي بن الجعد علي بن الجعد حدثنا في حديثه طبعا wọn ní sùn máa sọ fún alátọ̀dọ̀ àbí Hamza wọn ní bí máa ń jókòó pẹ̀lú Abdullahi ibn Abbas ibn ọ̀yọ̀wọ́ ọ̀tàrà àdúgbò Abdullahi ọmọ Abbas wa ní yòókì àìsù ní alátàrí nìyí ó kẹ̀ bí yẹn lè yàn yọ̀ọ̀dà asalẹ̀ ni tọ́wọlé gbára tó wá jókòó sórí bẹ́ẹ̀ ìyẹn lè yàn sọ fún un sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ di ọjọ́ tí wàá yí ni bẹ́ẹ̀ di ta máa ní bẹ́ẹ̀ di ìyàwó nìkan làwọn máa ní lọ́yọ̀ pé kájà tó wí tẹ́lẹ̀ ẹ̀mí kálukú kọ̀ kéèyàn jókòó lórí bẹ́ẹ̀dì tí èèyàn jọ ń sún àtìyàwó ẹnìkan dé kó jókòó ń bẹ̀ ẹ̀mí gbogbo wọn kọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀dì níbi àwọn ilẹ̀ lábá kì í ṣe bẹ́ẹ̀dì ìyàwó ni. kọ́dà wọ́n ó tún ní bẹ́ẹ̀dì láwọn wájú tàwa yìí ẹ̀rọ tó gbẹ máa ń gbẹ́rẹ́ gidigidi láwọn rẹ̀ ọkàn ẹgbẹ́ bẹ́ẹ̀dì rẹ èyí sàgbọ́ yìí bẹ́ẹ̀ máa gbọ́ yín bẹ́ẹ̀ lásán ní bẹ́ẹ̀dì tọkọ àti àwọn máa ń sùn ṣùgbọ́n lọ́dọ̀ wa ẹlòmíì ò ní bẹ́ẹ̀dì ọba fẹ́ àwọn lásán bẹ́ẹ̀ ọ̀rà bí ọba ti ti tó níyàwó kò ní rà wọn máa gbé lọ́wọ́ ẹni pé ó ti lọ fẹ́ ó ti ra bẹ́ẹ̀dì àti fóònù lọ́dọ̀ yẹn ṣùgbọ́n kọ́pílà agbẹ́rẹ́ kó tó ṣe ṣèwádìí báyìí à orí ẹni ni ọmọ àtẹ̀sí kì í sàrámù ní

حتى أجعل لك سحبا من مالي tí màá fi fún ẹ ní ìpín kan nínú dúkìá rẹ kẹyẹ ọ̀pẹ́ lógún ọ wọ́n ní méjèèjì ń dá máa gbọ́yé mbẹ̀ ní ibẹ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma ìmáàmù àlejò rẹ̀ jókòó sórí bẹ́ẹ̀dì tí wọ́n jọ bá a ti dúpẹ́ ọyẹ́ pé a máa sàkọ́lé àlejò ẹjọ́ àná ọba fún àlejò rẹ kábí kọ́ sí anábì Ibrahim alayhi salatu wassalam kátó fi tẹ̀lé ìlànà àtẹ́bí sallallahu alayhi wasallam àti ṣe títà àwọn sàbí àtẹ́bí wà lórí ẹ̀. ẹ̀rí àti ibẹ̀ àtúfẹ́ kálíjọ máa jẹ́ ọ̀dùn kẹ́mi rẹ̀ lè balẹ̀ kọ́kẹ́ wọn balẹ̀ tí wọ́n jọ lò nílò àlàáfíà ẹ̀rí nínú hadithi mi lórí àjòkó sórí bẹ́ẹ̀dì àjòkó sórí bẹ́ẹ̀dì lórí pàtì ìdílé ẹ̀rẹ́ lálàáfíà wọ́n ní حدثنا عبيد. حدثنا عبيد قال حدثنا يونس بن بخير قال حدثنا خالد بن دينار ابو خزة قال سميت عن ابن مالك وهو ما لحقه امير البصره يقول قال النبي صلى الله عليه وسلم إذا كان الحر أبرد بالصلاة وإذا كان البرد فكر بالصلاة يعني حدثنا عبيد حديث لينا درجة حسن يعني بعد يسكي ولا لا هذا ولو عبيد يونس بن بكير ناس أبو خالد بن وأنا أبو خلدة ولمرضى أنس بن مالك رضي الله تعالى عنه ó sì wà pẹ̀lú alḥakam amiril basra alaftarir ó wà pẹ̀lú ẹni tí wọ́n pè ní hakam tó jẹ́ aláṣẹ basra lórí bẹ́ẹ̀ àti sísí àwọn èèyàn pàtàkì nìyẹn wọ́n fún èèyàn wọ́n ti fọ́ èèyàn létẹ́ nìyẹn ọ̀yà ṣòkò sí mi lórí bẹ́ẹ̀. ẹ̀rí Anas ni àjọ ni gbọ́ Anas nígbà tó wà pẹ̀lú ẹni tó jẹ́ alákòóso bá tọ́ ọ wà pẹ̀lú ẹ lórí bẹ́ẹ̀dì. ánìsù wa sọ báyìí pé káàdà nàbí yìí sallallahu alayhi wa sallam. ànàbì sallallahu alayhi wa sallam jẹ́ tó ṣe pé ìdá káàdà ìhàrú àbọ̀rọ̀ dàbí sọ̀la. tí ọ̀yẹ́ yìí òun bá lágbára lọ́sàn-án yóò ra lọ́ọ̀ ìròyìn tí ó tó òun ni ó ti rọjú wà ìdá kánà lùbáwù ṣùgbọ́n tó rọ̀ ọ̀bá fún yẹyẹyẹ bákẹ́rọ̀ bí sọ́la ajá sí pé yóò tètè kírun àyílà yẹn nítorí pé ooru tó lágbára lọ́sẹ̀ yẹn àdébí sọ́lọ́ lọ́sẹ̀ lájú yà pé mi ń fẹ́ yìí ṣe é ṣe é nínú afẹ́fẹ́ jáde lẹ́mọ̀ yóò ti wá tóòrùn yẹn bá wà lágbára àbùrọ̀dá ìsàlà yẹn pé àyílá ó ti tó ìwọ́rọ̀ ya fílẹ̀ díẹ̀ tọ́jú ẹ̀ńsì tóòrùn yóò tún arọjú díẹ̀ tóòrùn bá ti wà arọjú aká yìí lágbára yẹn ṣùgbọ́n tójú ọjọ́ bá rọ̀ tóòrùn yóò lágbára kankan kan bákẹ́rọ́ bí yóò tètè kírun yẹn. tọba kyara yẹn òun ni pé yọ kẹjú kù àgbẹ̀yìn dábàá nù hadithi ama rí i pé àti anẹ́sọ̀ malik nǹkan káàní já ẹni tán alàsàrí ọjọ́ kò lórí bẹ́ẹ̀dì pẹ̀lú ẹni tá a pè ní aláṣẹ àṣà àtìrí bẹ́ẹ̀ ṣẹ̀pẹ́ yẹn lè jókòó lórí bẹ́ẹ̀dì mo ń tún sọ pẹ̀lú yọ̀ǹda ẹni yẹn. bákan náà nínú àgbẹ̀yìn tó wà nù hadith yẹn òun ni bí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ wọ́n fẹ́ ká lọ àyílà lára nígbà tó rú bá lágbára tójú ọjọ́ òfin tutù tó fi jáde bẹ́ẹ̀ ẹ̀ta warawara ọrùn yẹn yóò ti kù ẹ̀rí. kí ni ìdí pàtàkì yẹn òun náà ni sùtá tó máa máa bá wọn mùsùlùmí bíi harry rọmọdọ́ ìjìbá ìhè hálẹ̀ náà. àwọn fífọ̀ dàbí irú ẹ̀yin lẹ́yìn ti lo táìsì bóòlù òórùn ó sì mọ́sálásí ṣùgbọ́n ìhìyà àlè súnà káfíńmágbàgbé sọ́dí yẹ súnà yẹn lọ́rùn bá ti mú káwọn àlọ́ lára bọ́lọ̀ yé ṣùgbọ́n ìdí pàtàkì tó fi ń ṣe bẹ́ẹ̀ òun ní bí ẹ mọ̀ pé lẹ́lẹ́ làwọn ò forí kàn tó wá fẹ́ sùn jáda tó nítorí kí oorun ọ̀yẹ́yẹ́ oorun yẹn kọ́ má máa jó wọn níwájú àti ìgbè ní pàtàkì tó wà mẹ́ láti fi sùtá dànù nítorí pé tóòrùn bá ń jó yẹn lórí ó súnmọ́ kí kòsùn bá ti nù àwọn ẹni tọ́lọ́ ń tẹ̀ ni wọ́n jèrè ẹ má gbàgbé o ẹlẹ́bí náà hàn fi sọ́lá ti gbé kọ́ ṣe ọ̀rọ̀ àwọn tí wọ́n bá ń kọ́ bínú ọlọ́run nígbà tí wọ́n bá ń kírun wọn lọ́wọ́ ẹ mọ̀ fún wọn lágbàgbọ́ yẹ kòsùn pẹ̀lú òòrùn dé nẹ́fílà dé Al-Imam Bukhari rahimahullah tí wọ́n yẹ ìjọ kìíní àti lẹ́yìn àyílá. agbọ́n ti ń ta wọ́n lẹ́sẹ̀ kòdìkòdì bí ọ̀nà bíi mẹ́wàá wọ́n sì ń ṣe lẹ́bí lànà ṣẹlẹ́yìn náà ẹ̀mọ́ ti ń jágún ẹ̀mọ́ ẹ̀mọ́ kòkòrò ni wọ́n ta wọ́n kòdìkòdì bí ọ̀nà bíi mẹ́wàá wọ́n sì ń ṣe lẹ́bí lànà lẹ́yìn àyílá. òṣùwọ̀n ni bẹ́lẹ̀ ìkọminú ọlọ́run tààrà tàbá ni bá bá kí ẹnu agbọ́n là máa wo èyí rà bá. ìgbà wa tọ́kẹ́ ẹsẹ̀ yọ̀kẹ́ fi sáré kéré tẹ̀ sọ́ọ̀bù à lórí àti mo kì mú bí n fi ń ṣe nẹ́bílà lọ́wọ́ yẹn kí n fẹ́ sọ́ọ̀bù ẹ̀. lọ́wọ́ ti pọ̀ tó báyìí. mo lọ́ pẹ̀lẹ́ kò sọ àná. máa gbàgbé inú ní ẹ̀bí lè rí àforíjì ẹ̀ṣẹ̀ kó wà mbẹ́ ní ẹ̀bá lálùwà ládáadáa. lọ́wọ́ àti nẹ́bílà arákà láàyò àdìsó kí ọ̀fẹ́ mi rẹ̀ wí kẹ́kọ́ nígbà tí fi ń kírun yẹn. ẹ̀rí pàtàkì sọ̀rọ̀ wa sọ̀rọ̀ nù hadith ẹ̀fọ́ náà wọ́n sọ̀rọ̀ aláwòrán náà tàkùn táwọn ọmọ ìjàpè. gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá tẹ́lẹ̀ ọlọ́run tẹ̀sí máa fi kíni ọ̀ àforí ẹ̀jẹ̀. so nípa bẹ́ẹ̀ kíbi dé yóò borí kẹ̀sílẹ̀ bá wà jó yẹn. èyí tó súnmọ́ ni yí pé ó lè má fi kó sọ̀ ẹ̀wọ̀n bí wọ́n ẹni tó kẹ̀kẹ́ ń kẹ́yìn dúdú ìdí máa ń jáde tó táyì ẹtì máa wọn kẹ̀kẹ́ yín dúdú yẹn pé tọ́ba táyẹ̀ láyè tọ́ba táyẹ̀ lásìkò yín nìsí tó fẹ́ tó mọ́ gírèbì ó súnmọ́ kéèyàn máa fi ilẹ̀ díẹ̀ díẹ̀ lọ́jọ́ tọ́ba tó ti ṣe sà ọ̀fẹ́ gbọ́dọ̀ ra ká yẹ́n ẹ̀dọ̀ ta ọ́ irú kẹ̀kẹ́ yín dúdú yẹn kéèyàn á lọ gẹ́ tiẹ̀ nígbà tó fẹ́ forí kalẹ̀ sẹ́wọ̀n pé kò ní kéèyàn farabalẹ̀ fọ̀rọ̀ tọ́ mo ń bá tẹ̀rẹ̀ wá ni ọ àárín ọgbórí nítorí eléyìí ni ọ ṣùgbọ́n mo ń sàlàyé ọ̀rọ̀ kò ṣọ̀yẹn nígbà tí ẹ bá gorí kẹlẹ tó di pé iwájú ilẹ̀ lẹ́ńdó yẹn níwájú kí lè yọ sáré tó yọ sáré gorí mo tọ́ fà ti ṣẹlẹ̀ àfi ni kéèyàn ajé tí ọjọ́ ọjọ́ rọ̀ kéèyàn tẹ̀ wá sí kéèyàn tó kí àyè láyé agbá kẹwọn dẹ̀ sọ yìí pé ká yára kí àyè là òun lọ́lọ́lá jùlọ yìí wọ́n ní ìtumọ̀ agbóró agbóró yẹn ìtumọ̀ rẹ̀ ní pé kéèyàn kí n lákòókò àkọ́kọ́ àkókò rẹ̀ ni wọ́n ní wọ́n mú látara bárọ̀ dànìhà àbí bárìkù dànìhà ìtumọ̀ rẹ̀ ní awàlù àbẹ́rẹ́ kẹfẹ́ ọmọ yẹn bí tìláfà àwọn olùmọ́tò wà lórí ẹ̀sùn wọn ní ìtumọ̀ abúradà bí sọlá yẹ ìtumọ̀ rẹ̀ ní wípé kákin lákòókò àkókò náà ẹ̀rí wọn ni wọ́n tún mú hadithi kàbáàbù kan tún fi sẹ́rí wọn là lọ kí gbàjarè bójú sí ọlọ́run harra rọmdọ ooru tí máa ń ṣẹlẹ̀ lásìkò àyílà yẹn débi pé máa ń jó àwọn níwájú yóò já yóò jó wa látẹ́lẹwọ́ ọlámù yóò ṣì ìnà wọn là nẹbi ó sì gbọrọ wa rò àti àwọn àgbẹ̀ pé aṣíká ìyẹn ní pé làmù yóò zèl ṣàkíwáàdì ọmọ ìgbẹ́ aṣíká. nígbà mi máa ń túmọ̀ àtìzáàlà nígbè nǹkan kú ṣàkáwùtò ilé yìí fa àṣìkáàdì ẹsì gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn ni pé mo lọ gbé mo ké gbà ìjàre lọ́ọ́ fa àṣìkáàdì ó sì dọ̀rọ̀ mi yẹ̀wò kí ló ló ti fọ́ ó gbowó ẹ yá lọ pé wa ọ yà àtìrà wọlé jáde yà fún padà ọ nìyẹn. wọ́n ké gbà bá nẹ́ẹ̀dì wípé táwọn bá máa forí balẹ̀ nígbà táwọn ń ká yín lá lọ́wọ́ ó fi pé ẹ̀mí rí àwọn sálàfù yẹn ẹ̀rí làwọn bá ń sọ pa lọ́ba. ẹ̀kẹ́ ìdí náà láti tún lọ pé kéèyàn lọ́ àyílà lára yìí bó ló ń dá tún ṣe jẹ́ tẹ ní kéèyàn kiri lákọ̀ọ́kọ́ ni bẹ́ẹ̀ ni wọ́n láwọn máa ládìsí kan rìn àdìsí náà lákàáyé o. afáwọn akẹ́kọ̀ọ́ wọn lọ kí gbàǹjarè bó ti ṣe ọlọ́run sallallahu alaihi wasallam bíbó náà wà á kú fi rẹ titun jó wa látẹlẹwọ wọn là fún yóò sì kí rẹ òjijì ọlọ́run ìgbọràn wa yẹ o ayé wọn là fún yóò dé ṣàtìwá rẹ ọgbọràn wa yẹ o àdéhùn yìí bẹ agbára wọn wà sí i ẹrí torí bẹ́ẹ̀ àwọn olùmọ̀ ń pàkíyèsí wa pé tàbátàkù. بالأحاديث الدالة على فضيلة طهر الوجه حديث كاكين لا فوقا فوقو ينادي يجازم afajúro àdìsí yìí lágbára kìsì àdìsí olè ọgbà ń pàkọ́ sẹ́gbẹ́ kan ó tún lágbára ju èyí tá a fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gan lọ. sọ̀rọ̀ bó ti yé sí òye kọ́rọ̀ àwọ̀lùwádìí kì í ṣeré rárá. ìfẹ́ nìkan máa lọ nínú ẹ̀sìn pàápàá jùlọ ń pa ohun tó ní í ṣe pẹ̀lú òrùn ife bí ọ̀gá tó lọ pé ẹgbẹ́ yìí tẹ́ bá ń kírun láago kan kíkú kírun lẹ́ ń kí ẹ ti mọ ọ̀gbẹ́ni tí àgbọ̀n rẹ̀ máa ń dẹ̀yẹ̀ nígbà wí bẹ́ẹ̀ pé kíkú kírun ni wọ́n ń kírun láago kan aago méjìlá ọ̀sán ìkúkú kí gbogbo wọn kí ìkúkú kì bò torí àdéhìsì ọ̀pọ̀ jàrá tọ̀sán nípa kíni ọ̀la ti ń bẹ fún àkọ́kọ́ àkókò fún òrùn tàbá fẹ́ kí wọ́n ní alḥafiz ibn hajar al-asqalani rahimahullah wọ́n ní wọ́n ti mẹ́rin wọ́n ti mú ọ̀rọ̀ wa wọ́n bí sí ọ̀rọ̀ wa nípa hadith khabbab ike annahum talabu ta'khiran za'idan an waqt al-idraj wa huwa zawal al-harr ramadan wọ́n ní ajálù pé àwọn ènìyàn wọ́n wá àkókò kan ó lé sí àkókò yẹn kí òru yẹn máa fi kúrò. wọ́n ní ẹ̀dẹ̀ sì nìyí ajé kákòókò àti àkókò ọ̀run yẹn jáde nítorí ò lè dáhùn. ilẹ̀ gbóná yóò sì ní tutù yóò àfàwọn alḥafiz hajar asalani rahimahullah wọ́n ní tọ́lá àwọn ènìyàn wọ́n fẹ́ béèrè fún àkókò tí ó ti dínà tí ó tiẹ̀ wá kọjá kan débi pé ìyẹn ni pé tí ooru yẹn fi lọ ìyẹn dẹ̀ ní ajé kákòókò òru lọ torí ẹ̀ làjíjá ọlọ́run sọ́nù bá sálá ò ti dáhùn ọ̀rọ̀ bá ti yé bẹ́ẹ̀ sọ kásìkò òru fi lọ òmùrà rárá bí ti ò kọ́ bọ̀ sọ nípa bẹ́ẹ̀ wọ́n ní àti pé a sì lè sọ pé màmúsófò ni àdìsí ọ̀kẹ́ ti wá níwájú omi tó wá wá lẹ́yìn ọ̀pọ̀ àwọn àdìsí ìfọ̀rọ̀jù ọ̀pá rẹ̀ ta iná ha mọ̀tà akérò tó àdù torí yẹn kẹ́yìn. alḥalal látọ̀dọ̀ Ahmed wọ́n ní ọ̀rọ̀ tó kẹ́yìn ní nínú àwọn ọ̀rọ̀ méjèèjì lórí pé ká tètè káyín la ni àbí ká pẹ́ ká tó ké nígbà tí ọ̀yàn yẹn òru bá mú àti láti lè ṣe sámọ̀ tí a rí apá kan àwọn olùmọ̀ tí wọ́n mú àdìsí kéde àdìgí yìí tí wọ́n pa á pọ̀ wọ́n ní tòun ti bẹ́ẹ̀ náà ká má kẹjú kò á gbà pé àlè ìbúrọ̀ ọdún ló ń sọ ẹ̀dẹ́ mi alẹ́ ní afásitì díẹ̀ tí gbọ́dọ̀ yẹn bá lágbára gan wọ́n tẹ àyè lọ àkùdọ́lù ìwọ́n ká kẹ́jú kí àyílà yẹn láì ní máa retí ìgbà tí ọ̀yẹ́ yẹn ni ó mi lọ náà yẹn ló mi lọ lájú lọ. nípa bẹ́ẹ̀ ẹni tó bá jẹ́ imam ọ̀dọ̀ ọwọ́ rẹ̀ kó gbé ohun tó lè fa tẹ̀síwéèsì ohun tó ti sọ́ọ̀bù yẹn ó yẹ kúrò fẹ́ni tó fẹ́ kírun gbogbo ọ̀nà tó bá lè gbà rọ̀ ọlọ́run ẹ̀rí wọ́n lé eléyà òun ni ìyẹn ni wípé lè anadali kan wọ́n sábà òun lọ́ máa jókòó fà láti lè sọ àti ìbárọ̀dù yìí fi har dúlẹ̀ ìbárò ọbẹ̀ pé lásìkò ooru ni ẹ̀kẹ́ ṣe ọ̀rọ̀ òtútù nìkan bí kò ṣe wípé mọ́sálásí wa kájé kó ní àwọn amáyédẹrùn tó gba àwọn nǹkan yóò lè ṣe kí ni o yóò fi rọrùn. hadithi mi lábẹ́ rẹ̀ ìyẹn lábẹ́ ajókòtórí bẹ́ẹ̀dì ajókòtórí bẹ́ẹ̀dì wọ́n ní hadathana amr bin mansur. hadathana amr bin mansur قال حدثنا المبارك قال حدثنا الحسن قال حدثنا انس بن مالك قال دخلت على النبي صلى الله عليه وسلم وهو على سرير مرمول في تحت رأسه رسالة من حيث حجمها لا يثنيه ما بين جلده وبين الشرير ثوبي فدخل عليه عمر فبكى فقال له النبي صلى الله عليه وسلم ما يبكيك يا عمر قال أما والله ما أبكي يا رسول الله إلا أكون أعلم أنك أكرم على الله من كسرى وقيصر فهما يعيشان فيما يعيشان في يعيشان نعم فهما يعيشان صح صح صح نعم صح الأول نعم فهما يعيشان فيما يعيشان فيه من الدنيا وأنت يا رسول الله في المكان الذي أرى فقال النبي صلى الله عليه وسلم أما ترضى يا عمر أن تكون له الدنيا ولنا الآخرة قلت بلى يا رسول الله قال فإنه كذلك قال عمرو بن منصور حدث له حديث إخوان قال مبارك طبعا الحسن قال أنس مالك رضي الله تعالى عنه قل ما وليت النبي صلى الله عليه وسلم وهو على سريره قلت ولولي بيت mẹ́rin dáwì mọ̀rìmúlù ìyẹn ni pé bẹ́ẹ̀dì tí wọ́n hun wọ́n hun fúnra ara wọn ni ìṣẹ̀rí yẹn wọ́n mú àwọn ọkùnrin wọ́n tú ni wọ́n fi wọ́n mọ́ra wọn ni wọ́n fi fi bẹ́ẹ̀dì bẹ́ẹ̀dì àtọwọ́dá dáhàdàrà sí ìwé sáadá wọ́n ní abẹ́ orí pílò kan ìyẹn ìrọ̀rí ìrọ̀rí mìnà ádomi aṣòwò lé tó ṣe pé ohun tí wọ́n fi ṣe ewé ni wọ́n kó bẹ́ẹ̀ <laughs> ẹ ti máa kiri mátàlásì dánilóúnjẹ ló táwọn haúsá máa ń tà fún wa àti ìrọ̀rí rẹ̀ ẹ ọ̀pọ̀lọpọ̀ á lò lọ́jọ́ pípẹ́ tó ìpín kí lọ́wọ́ àánú rẹ̀ oríko lọ́wọ́ àánú rẹ̀ tó ìpín wọn máa kú ní tutù báyìí omi ò gun ọlẹ́ẹ̀dẹ́ ọkọlá àti ọlá nígbà mi ọ̀dùnmọ̀ ọ̀bẹ́yìn náà ṣì ń di ọ̀bẹ́yìn náà ṣẹlẹ̀ sáwọ́ láàrin awọ ara nẹ́bí sallallahu alaihi wasallam sí bẹ́ẹ̀dì yẹn asọ̀fẹ́ wa wà mbẹ́ tí wọ́n tẹ̀lé wọ́n ní wọ́n rọ̀ wá wọlé sí ọ̀dọ̀ nẹ́bí sallallahu alaihi wasallam kọ̀ bẹ́ẹ̀ kan ọba bu ẹkú anẹ́bí sallallahu alaihi wasallam wa sọ̀fẹ́ mọ́ yóò bu kí káyà ọmọ wọ́n mọ̀ rò kíní pọ́ lẹ́kùn gánà wọ́n ní bẹ́ẹ̀ ni àmọ́ wàláhì wọ́n ní mo bọ́ lọ́hùn búra màá bù kí ya Rasulullah mi ì máa sunkún lásán ẹ̀rọ ألا أكون أعلم أنك أكرم على الله من كسرى وقيصر ẹ síkè wá ní pé mi ti màmá dájú pé ìrànlẹ́bí ọlápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run ju ọba kúrúùsì lọ àti ọba róòmù lọ òun ni kí n sọ̀rọ̀ àwọn ẹni yìí bí wọ́n ti ń balẹ̀ jẹ́ tó wọ́n sì wá ń lo tẹ̀mí tó da láyé wà á ń tẹ̀yà Rasulullah èrè òjijì ọlọ́run wá ní ìlmọ̀gánì lẹ́dí àrọ̀ ó sì wá wà láàyè tí mo rí ọ yìí ọ̀kan ọ̀là nàbí sallallahu alaihi wa sallam àlẹ́bí wa dá ọmọ rẹ lóhùn bí ya ọmọ rẹ àmọ́ tẹ́rùtàn sínú rẹ̀ ò ní dùn sí ni à ń tẹ̀kú nana ọmọ dúnìyà wọlé nana àfẹ́rù kó fi fáwọn èèyàn ayé nìkan lọ́ máa jẹ́ tiwọn àwa sì máa ní àlùkìyàmọ̀ kòtò bàlà àyà rọ̀ṣúlàlá wọn ni wọn á dáhùn bí bẹ́ẹ̀ ni òṣìṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ ni kọ́lá fa iná kò kẹlẹ́ rí wọn ni àkóso rí mi ní tòótọ́ agbẹ́yẹ tá a bá nù hadithi a máa rí ipá nẹ́bí sọ́lọ́lọ́ àṣẹlá ọ̀sẹ̀ rí gò nínú ayé yẹ́yẹ́ ó sì ráyé sá. bákan náà nínú agbẹ́yẹ tá a bá nù hadithi a máa rí ìsinmi dùnkù lórí kéèyàn má máa lo tìmùtìmù tó ṣe yí pé ìsinmi yẹn ó ti lágbára jù nítorí pé tí wọn bá ń lo tìmùtìmù tí ìsinmi ti pọ̀ jù mẹ́ ẹtì wọn lóye dẹ́ ló ń sìn tí wọn ga láti rí ìdí rẹ̀ pé pé ìgbádùn yẹn ti pọ̀ jù kíró tìmùtìmù bẹ́ẹ̀ ni tó fi ṣe ìfowópamọ́ ọ̀la ìmá jẹ́ kéèyàn yàní ajẹ́ kéèyàn pọ̀lẹ̀ yóò ti jẹ́ kó oorun yẹn pọ̀ èèyàn ó tún máa gbàgbéra nípa ọlọ́wọ́n ọba sùhánà àti tọ́lọ̀ ń bá fẹ́ ló ẹ̀rí. bákan náà nínú àgbáyé náà bá tún hàní ìdìyàn láti máa rí bí àdékù sí bá sí ilé ifá nẹ́bì tó àwọn sàhábà nígbà nẹ́bì tó wà lọ. wọ́n sàkólé kí òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam àwọn sàhábà ìṣesí ẹ̀ ó jẹ wọ́n lójú gan. ìfẹ́ rẹ̀ lé gógó wọ́n ní sí ànẹ́bì lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí wọ́n ní débi wípé ìṣẹ̀lẹ̀ yẹn akẹsẹ́ wọn ní omi jésì ń sàn lójú ọ̀nà rọ́bì ọlọ́run dára àdùnwá àrùtọ́ nígbà tó rí òjijì ọlọ́run lórí bẹ́ẹ̀dì tí ò súnmọ́tò ọ̀wá sí ibùsùn kankan tó lè sọ níbẹ̀ ju kí ni lọ oṣù náà ti tẹ̀rí bẹ́ẹ̀dì tó rí ìyẹn ni pé ẹ̀dá rẹ ni wàá sọ fún àtẹ́bí rí dọ̀tí o ẹ̀dá abẹ́ẹ̀dì yẹn bó ti rí ni ẹ̀dá mo fún alágbẹ̀rẹ̀ mátíráàsì tá ń lò ń jèló yẹn tó mọ àwọn ọmọlá àti kí ló wọn tá ń lò ń jèló yẹn àti ó ti má bẹ̀rẹ̀ rẹ̀ wá. bákan náà nínú àgbáyé tá a bá nù hadith yẹn a tún máa rí níbẹ̀ wùjú pẹ̀lẹ́ ti ìlọ́lá ìlọ́ farasí ọlọ́run dandan kéèyàn dẹ̀ ṣiṣẹ́ kó làlìkí àmúyẹn ti sẹ́mi máa ń gbé wá fún yàn àti yòròyòrò ayé tí ò ní jẹ́ kéèyàn rí tọ́lọ́run ṣe. حديث ميتني أخبر باوي حدثنا عبد الله بن يزيد نعم حدثنا عبد الله بن يزيد قال حدثنا سليمان بن المغيرة شمال بن هلال عن أبي رفاعة العدوي قال انتهيت إلى النبي صلى الله عليه وسلم وهو يخطب فقلت يا رسول الله رجل ضعيف جاء يسأل عن دينه لا يدري مالين فأقبل إلي وترك خطبته فأتي بكله خلت قوائمه شديدة قال حميد أراه خشب أسود أشبعه حديدا فقعد عليه فجعل يعلمني مما علمه الله ثم أتمنا láàrin eléyìí lè tún máa jáde jù òun ni pé àti mọ́mú ti ń ṣe kútúbà jùmọ̀ lọ́wọ́ tọ́ba rẹ ni tó ní bùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ ní ìmọ̀mù lè tó lè sọ̀ka lórí mímbà rí kọ́kọ́ akójú bá ti kọ́ sáré yẹjú ọ̀rọ̀ ẹni yẹn. àbẹ́nìkan ní ìdí àkíyèsí àbẹ́nìkan ní ní ọ̀rẹ́ pé mọ̀mù ó dúró báyìí gúgú ń wò wọ́n ló fi kọjú dà wọ́n. ọba rẹ nìkan tó lè sáré pàkíyèsí rẹ̀ ó lè sinmi ẹkú kọ́ pàkíyèsí yẹn sílẹ̀ ìfimẹ́ ẹ̀kọ́ àwọn kẹ́kẹ́ wọn bá ń ṣe kútúbà yìí níwọ̀n bóyá kútúbà wọn ń ṣe àbí wọn ń ṣe bàbá àṣùwé lọ́ba tó sọ̀rọ̀ kálukọ́ máa rẹ́ni tákìtì ni àwọn yóò tún wí tí wọ́n fi ẹ̀ kéde kan wọ́n jọba àfi péré ètèrú bẹ́ẹ̀. wọ́n ní Abdullahi ibn Yazid hajjatana wọ́n ní Sulaiman ibn Mughira ìyẹn náà sọ̀gbọ́n ọlọ́wọ́ sọ̀dọ̀ Hamid ibn Hilal àti Abi ó ní mo lọ sọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí ń ṣe ìbánisọ̀rọ̀ lọ́wọ́ faqultu ya Rasulallah ó ní mo wá ní èrè òtítọ́ ọlọ́run rajulun qarib sọ̀rọ̀ ẹni tó dúró ní ẹ̀yìn àjèjì ni o já ayé sálọ àǹdí ni ọ̀fẹ́ wa ni sẹ́yìn ká ebi wọ́n tún bá lẹ́ pé gbọ́ ni rẹ̀ ọwọ́ béèrè nípa ẹ̀sìn rẹ̀ ni o láyà dìrí mọ́ọ́dí nu wọ́n ti di ọlọ́run ṣe kọjú dàmí nìyẹn wọ́n dára ka kóòtù bẹ́tà hu ọba pa kóòtù bàjẹ́. ẹ ọ̀fẹ́ sì bá ti sọ̀rọ̀ lọ́wọ́ ni ẹ lè bọ́ọ̀rọ̀ ẹni yìí lágbára pé irú dẹ́yìn sọ fi kóòtù àyíká kò ní túbọ̀ sí. kọ̀mọ̀ ohun tí ń jẹ́ sí o. fa ó ti àmì kùrì sí iye ẹ wọ́n kó ní mímbà ni wọ́n dúró sí tẹ́lẹ̀ wọ́n bá lọ gbé àga kan wá fà nẹ́bí sallallahu قال حميد أبي حميد بن هلال حميد بن هلال ó ní èmi rí ń tèmi pé pákó ni ṣùgbọ́n pákó yẹn dúdú ni òun lọ́fà alẹ́ nìyẹn fi lérò pé irin ni ọkọ̀ àdáàlì lànàbì sallallahu alaihi wasallam bá jókòó sórí àga yẹn faja'ala yu'allimuni mimma 'allamahu Allah ọba bẹ̀rẹ̀ sí ní kọ́ mi nímọ̀ nínú ohun tọ́lọ́wọ́ bá fi mọ́ tó mọ àtàmọ́. mọ́tò bàtà hu àhìrọ̀ ha lẹ́yìn ìgbà yẹn lọ́kọ̀ mi ní ojú ọkọ̀ mi náà ẹ̀ ọ̀ fi wáyé pé yìí pé à ìmọ̀mù o wàhálà ó dé lẹ́yìn ìgbà yẹn lọ sí ọlọ́run kọ́ lọ́ba sí o ọba lọ parí kótóbá ìbánisọ̀rọ̀ ní parí ọ̀rọ̀ hadith yìí nìkan sọ fún àdébì nìkan ilé ta náà gbé ìdáàmú wa. agbẹ́yẹ aláwọ̀kọ́ dábọ̀ ọ̀nà hadith yẹn òun ni wípé ìnífẹ̀ẹ́ sí kí oníbèrè kó sẹ́sà ọ̀nà tó dáa tó dùn láti ṣèbéèrè lọ́dún olùmọ̀ ẹ̀rí ẹ wo ìlànà sí àbẹ̀rẹ̀ fáàlù yìí à ah, ìlànà ẹ̀ náà dùn pọ̀ ẹ ò ní pípé àkọlé ìyá ọ̀ṣun làlá ìrìn òjijì ọlọ́run àjèjì màlẹ́ tó tó wájú rẹ̀ yìí ẹ̀sìn rẹ̀ lọ́fẹ́ béèrè ọmọ ohun tí ń jẹ́ sí. ẹ wò béèrè yẹn olùmọ̀tọ́ fẹ́ dáhùn yóò rí bí ah, eléyìí nìkan ẹ ṣe. bákan náà a tún máa rí ìtẹríba nẹ́bì sọ́lọ́ lọ́wọ́ àtẹ́lá kó ṣe bí ìtẹríba pọ̀ lára nẹ́bì gan àti ìbálò rẹ̀ tó dáa káwa náà ẹjọ́ ànẹ́bì sọ́lọ́ lọ́wọ́ àtẹ́lá àti bí wàá rẹ̀ ṣe rẹwà sọ pé gbogbo mùsùlùmí parapọ̀ lánàá sọ̀tẹ́lá lọ́tẹ̀ríba fún ẹ dákun sí ìbáwá ti bẹ́ẹ̀ ẹ má gbàgbé àwọn tó pàtàkì tí wọ́n láàgùn lága wọ́n máa wà ń kalẹ̀ náà wọn sọ̀hábà ọwọ́ ajá sí pé gbogbo àwọn ènìyàn ní bá sọ̀rọ̀ ọwọ́ apá ọ̀rọ̀ ni ti ẹni tó pe rẹ̀ lájèjì yìí lànàbì sọ̀lọ̀ àṣàlá lọ fèsì fún fìyà pàtẹ́ bí kì í fojú rí mẹ́ẹ̀ni kẹ́ni nínú àwọn mùsùlùmí. bákan náà nínú àgbáyé dábàá nínú hadith yẹn òun ni jíjókòó tá nẹ́bí jókòó sórí àga láti lè mú ọ̀rọ̀ yẹn dé sí gbọ́ ẹni yóò tọ́ bá jìnà sí i káwọn sọ̀hábò lè máa gẹ́ ní rẹ̀ ó pé kò burú kájókòó lórí àga wọ́n lè tún ti máa olódò àdínì nítorí pé fẹ̀sùn kẹ́ wọ́n pé wọ́n lọ oṣù mẹ́rin wọ́n bá ní ẹ fi jókòó sórí àga ẹ kò jókòó sórí àga kó jókòó sórí àga báyìí àbí kò sí bẹ́ẹ̀ sórí àga kò ní tí ó ìmọ̀ awọ ẹni tí ń sọ̀rọ̀ ní ní máa ń gbé kọ́rọ̀ oṣù kìíní o kọ́rọ̀ ní ilẹ̀ sẹ́yìn lọ́pọ̀lọpọ̀. sọ wọ́n ní ìdìbò àtàkì tá a tó sọ́lá tó ti gbága òun ni pé ẹni tó jìnnà náà o lè róńtà ọlọ́run láti kẹ́ ní òṣìṣẹ́ ọlọ́run báyìí ó sì lè máa gbọ́ ohun táà nẹ́bí sọ́lọ́lọ́ àtàlá ti ń wí ọ̀rọ̀ bó ti kéwú débi àga pàápàá lè ṣe kéré ọ lè jókòó sórí àga ètò tí wọ́n gbàga kó o sì má máa fi ẹlẹ́ alẹ́ lẹ́nu tẹ́bi ọ́ máa fà sọ́wọ́ àlọ́ lóṣù mẹ́rin ìyẹn gan ni kókó tó yẹ kó mójútó. bákan náà lẹ́ẹ̀kẹrin òun ni jàwáàtú kọ́tà ìlkọ́tùrà òun ni kó ṣètò láti stọ́ọ̀pù ìbánisọ̀rọ̀ lèmọ̀sílá àti dìníyà nítorí àtúnṣe ẹ̀sìn. àwọn olùmọ̀panupọ̀ yìí pé anel gọ́rí ẹni tó jẹ́ àjèjì tọ́wọ́ abéèrè nípa ìmọ̀ àti pé bóòlù fẹ́ wọ inú Islam nínú kí ọ̀rọ̀ ni ò ní ìyè rárá. àjèjì yẹn sí ó fi ẹ̀gbẹ́ òkè orí gbọ̀mọ̀ kẹ̀kẹ́ ń tẹ̀ ẹ dábò òkú túbà òlà fẹ́ máa sọ. Dùkẹ́ òun ọmọ tí ń jẹ́sìn òun ti fẹ́ sẹ̀sìn yóò ti wà lẹ́mí òun báyìí òun ọmọ. Kìnní ń jẹ́ ìmọ̀lì òun ọmọ. Rísà òun ọmọ. Sàlàyé ẹ̀ fóun kó o fi kó sínú ẹ̀yẹ yẹ. Ó yẹ kó ti sọ ọmọ àti pọ̀ ìwọ máa bá tiẹ̀ lọ, wọ́n lórí ní ti ọ̀rọ̀ yìí ti yẹ ẹni yìí ká tún wá yẹn kún yẹn o iṣẹ́ ọlọ́run bá ti lọ sí kíni o tó ti lọ dá lóhùn ẹ̀rí hadithi mi tún ní ní abẹ́ báàbù yìí wọ́n ní Yahya. حدثنا تميم قال حدثنا رفيع عن موسى بن قال قال رأيت بن عمر ذلك على كريم ọ̀rọ̀ káàdì àti àfihàn hadith yìí lẹ nípa ẹnìkan tó ń pè ní musa bùnú dàkọ́d ọ̀lẹ́ àbí dìkọ́d wọ́n ní hajjata náà yàhya lọ́dọ̀ tí wọ́n bí báyìí wọ́n ní wàkíl kankan látọ̀dọ̀ musa bùnú dìkọ́d ó ní mọ̀rí ọmọ ẹ̀mọ̀rù tó jókòó sórí sẹ̀rírì àrùsì sẹ̀rírì àrùsì bẹ́ẹ̀ di taniyan bẹ́ẹ̀ di ìyàwó ẹni tó ṣèyàwó àríyìn ìsìyàwó ti fẹ́ mọ́rùn tó ti pàṣọ pupa wà ní ọwà lọ́rùn rẹ̀ ṣùgbọ́n pípa káàlì èèyàn gbọ́dọ̀ ló kájẹ ní àfijì àdìsí ilẹ̀ pupa tó bá pupa yòó nínú aṣọ tá àgbọ̀dọ̀ wọ̀ lọ́wọ́ ṣùgbọ́n pupa tó bá dàbí kíní ìtẹ́yìn ẹ̀rí pé dúdú ńlá pa lára pupa yìí irú yẹn àti èyí tọ́jọ́ rú fìlà tí wọ́n dé lẹ́yìn ẹ̀ àti èyí tó tún wà nínú fìlà tí mr oyèbọ́lá táwọn náà dé yẹn àti bẹ́ẹ̀ sọ pupa tó bá ti ju àkùkọ lọ́wọ́ lọ́wọ́ ti ẹ ẹ àti rí eléyàn kìí ṣe ìgbọ́n yẹn ti ń pọ́njú o wọ́n gbọ́dọ̀ súnmọ́ dúdú àyẹ̀tò ti gbé ọ̀fẹ́ ìdàkùn ní jẹ́ àlùkìnìún àlùfọ́mùrọ̀tù kọ́ọ̀lì sọ̀rọ̀ òun ni hadith sọ pé ká máa wọ̀ pé a kò gbọdọ̀ wọ̀ sọ nípa bẹ́ẹ̀ ṣùgbọ́n hadith yìí náà eh, àfi bí ẹ̀dá alẹ̀ yìí yóò ọwọ́ alẹ́ kọ́lẹ̀ hadith àtọ̀kùnpá bẹ̀ ká máa wẹ̀ hadith mi ìtòrí pé bẹ́ẹ̀ ni a ti dúró lé ní kẹ́lá ní ọlọ́ọ̀ وعن أبيه عن عمران بن مسلم وعن أبيه عن عمران بن مسلم رأيت أنها جالسة على طريق رابعة إحدى رجلي على الأخرى. wọ́n fi àgbẹ̀ pé kò sí láì fi kí ẹ jókòó sórí bẹ́ẹ̀dì o. Imran bin Muslim onímọ̀rí Anẹ́sì tó jókòó sórí bẹ́ẹ̀dì lẹ́nu tó gbé ọ̀kan nú ẹsẹ̀ rẹ̀ sí kejì lórí bẹ́ẹ̀dì. ọ̀gọ̀rọ̀ àwọn òfin sáwọn ìwà ni máa wọ bẹ́sẹ̀ rẹ̀ ti ti rí sí àbí ìjókòó sórí bẹ́ẹ̀dì kò túmọ̀ pé èèyàn ní tẹríba o kẹrẹ lómi pé wọn bá mú ẹsìn báyìí yọ kàn wá mú gbogbo yọ kàn wá lé kankan ni kí ló lọ rà ah, wọn à ń jókòó sórí bẹ́ẹ̀dì èmi náà wọn ní kíní tó lapa lára níbi ẹ borí ah, kò à irọ́ ọ̀sọ́ pé èèyàn ní tẹríba lẹ́yìn náà ni pé kéèyàn fi orí pa ìdẹ́ra afẹ́rẹ́ o kò sí gbogbo mọ́là mọ́sùn àbí wọn tún dàdí sí i ọwọ́ sọ pé ẹ òun ti ń wá kí nísìnyí irú oríko mọ́là òun gẹ́gẹ́ ni wá kí ìyẹn mátrasì tó ṣe pé koríko ni wọ́n dànù rẹ̀ kí ló dé ọ́nì ó ní irú rẹ̀ mọ́là débi máa fi ń sùn ọ̀ serious ó change àtọ̀ rẹ̀ yìí náà bí kò sọ jígà sí gbogbo àwọn ilẹ̀ táìsì yìí náà èyí tó fi sìmẹ́ǹtì rẹ̀ gan ọ̀sọ̀ jígà sí. torí kò dájú pé lóró èyí tó ṣe ká ara bíi tọ̀dọ̀ tiẹ̀ yẹn torí bẹ́ẹ̀ tọ́lọ́run bá ṣe dára fún yàrá ọlọ́run fẹ́ ká rí orí pàdéra yẹn láàrú ń tọ̀ ẹnì kan wà nù hadith tó bá ṣe fún káde lórí pàdéra láàrú bá láti lo mátrasì ìwọ ọlọ́kẹ́ mọ bó ṣe máa dọ́gbọ̀n gbèsè ayé ẹ̀ tó fi máa rí bó ti nǹkan tó bá ti rí pé tó bá lò kan ó mu kọ́ wá tó sọ pé mi lò ó tún wá kí ṣùgbọ́n yẹn nìyí nínú nǹkan tí wọ́n dẹ̀ gbọ́ ni mo lè fa àyọ̀pọ̀rọ̀ mo lè fa tí wọ́n sọ pé ah, àṣejù yìí ti pọ̀ jù tàbó lè papọ̀ wá ní rán àtayọ̀ àlà èyí kò ní rán ọlọ́run bá sì lọ ìyẹn nìkan lọ́kàn sọ̀rọ̀ fún ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ kí ló dé kọ́ lọ́kọ̀ gidi kó lo fóòmù tọ́jà kó lo tẹ́tọ́jà Islam sísọ pàtàkì islam yẹn gan òun gan ni nǹkan tó pàtàkì jù níṣẹ yẹn fẹ́ wọsọ ọlọpàá kẹfẹ dé òbúrú kó lùmọ wọ àti káwọn ẹni tó jẹ mùsùlùmí ni wọn já lùsùn mẹ kí wọn wọ ṣùgbọ́n àṣọ ṣàkíyàtò ìsìlámíyà àṣọ kí ni ṣàkíyàtò ìsìlámíyà ẹgbẹ́ tọkùnrin tó fẹ́ wọ yẹn kọ́ má ti kókò tó wọlé náà káwọn náà rí bí aṣọ zamani aṣọ tó dára fáwọn tó tọ́ ṣùgbọ́n tó kò tó rí oṣù kí ni o kọ̀ wọ́lẹ̀ wọ́n ní wọ́n máa ń wọ agbádá olùmọ̀ náà kó sínú agbádá ṣùgbọ́n agbádá kíni ọ agbádá èsì ni àbí wọ́n rí káṣọ èsì ọba ilẹ̀ ni nǹkan tí èèyàn fẹ̀sọ́ náà nìyẹn. àwọn obìnrin náà nìkan àwọn náà lo aṣọ kí wọ́n gbé aṣọ jìlìbáàbù wọn kí wọ́n gbé lé lórí òpin náà ọba fẹ́ẹ́ raṣọ gidi ìwọ náà raṣọ gidi kọ́ ra fáwọn ìyàwó wọ́n sọ sàṣíyàtò ìsìlámíyà pẹ̀lú káwọn náà gbé gidi o wọ́n gbé jìlìbáàbù lé lórí ìgbà ẹ e, tani wàá mọ ohun tá a tani wàá mọ ohun tá a wọ̀ bá ságele fún àbí kéèyàn mú yé kéèyàn múrú fìlà báyìí àbí ká múrú borí báyìí tani wàá mọ ohun tí ń bẹ ń sàlẹ̀ táwọn obìnrin yìí máa ń sìn yẹn nìkan òun ló léwu yẹn nìkan ló léwu gbogbo nǹkan tó jọ sọ yẹn yẹn ó lò ṣùgbọ́n tó jẹ́ Islam yẹn ó kékeré o yẹn ó sọ ní ara rẹ̀ àdùn báyìí láti fi àǹfààní ìbéèrè lẹ̀ káàkiri. سبحانك اللهم وبحمدك اشهد ان Thank you.

nínú ah, nǹkan ni ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kọ́dàrú nínú nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kọ́dàrú ẹ̀rí kọ́lọ́wọ́n ọba àlejò aláṣọ ipe àwọn ẹni tí wọ́n nígbàgbọ́ wọ́n mú àwọn ọmọ wọn abilé bàbá wọn àwọn ọmọ aládùnnàmí ní àwọn ẹni kìí iṣẹ́ wọn kẹ́kẹ́ òsì ní bọ́ fún wọn nítorí pé wọ́n fọmọ wọn lé bàbá wọn bíi ìmọ̀ọ́nì nípa ìgbàgbọ́ wọn tó ní ṣe pẹ̀lú kádàrà téèyàn gbọ́dọ̀ ṣe àtúnyẹ̀wò nípa rẹ̀ ni ṣùgbọ́n wallahu a'lam ọmọ lè wà nù àwọn kádà wallahu a'lam nítorí hadith mi tó tún sọ yìí pé àwọn ọmọ kékeré tọ́jú àwọn ọmọ tí wọn ò bí ìdàgbà nínú àwọn ọmọ kékeré ìgbà wà bí wáyé pé wọ́n jẹ́ àwọn tí wọ́n ó sì bọ̀ yìí sí àwọn tó bá wọ àdìsẹ́ ní wallahu a'lam wọn áyà yẹn náà ti wà yìí pé wọ́n ò fi lè bàbá bàbá jùlọ àwọn ọmọ nígbà tó lè ò fi lè bàbá àwọn bàbá àwọn pẹ̀lú dímọ̀lì bẹ́ẹ̀ dẹ̀ ni nǹkan kan ò ní bímọ nínú iṣẹ́ àwọn òbí wọn yìí tó mẹtàmọ́nà kí àwọn ọmọ yẹn wọ́n wà ní àwọn ádámù iṣẹ́ àwọn nípa pé wọn ò sì ṣe kíni wọn ò sì ṣàgbàdo wọn jáde láyé ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kádàrà ń sàgbọ́dọ̀ súwó ni náà. ìyẹn ọmọ tí yóò sì dàgbà tó fi ṣe kíni ọ̀ tó fi jáde láyé. Now. Bọ́ọ̀lù tètè. Ó kò lọ ẹtì. Obìnrin. Ẹ ẹ́ gbàdá àti sí ní Islamic A máa wò ó rẹ̀ náà ni mọ̀rọ̀ bó ti yé sùn mọ́mọ́bìnrin yóò ní jogún bàbẹ́ pẹ̀lú hadithi tá a nẹ́bi sọ́lọ́ àṣàlám lọ ibi la ayẹ́rì tó ní mùsùlùmí káfíọ́ wọ̀lá káfíọ́ ní mùsùlùmí. tó mọ̀rọ̀ bó ti yé bẹ́ẹ̀ ní sí tó bó ti lè ṣe rí daya ó ti kó lọ́mọ bàbá yẹn nípa ogún jíjẹ mọ̀rọ̀ bó ti yé ní jogún bàbá yẹn ní jogún ìyá rẹ̀ fẹ́jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ obìnrin ó ìbéèrè tí oníbéèrè ní ẹnìkan máa ní àwọn mùsùlùmí lọ́ba rí ọba tẹ̀lé fi ń pàtẹ́wọ́ nígbà ah, tí ṣe ní ó lè fọwọ́ mu tòmọ́tẹ́mi tiẹ̀ bá wá kọ̀ ọ̀yọ̀ǹda rẹ̀ náà ni ìyá ó ṣe tọ́lá ìfún náà ni gẹ́gẹ́ bí ìyàwó torí ìyàwó ọ̀rọ̀ bá rìn ẹdí bẹ́ẹ̀ yóò ṣe tọ́lá ìfún kí ọkọ ọlẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó tí ó sì rìn dà yóò sì ọ̀yọ̀ǹda rẹ̀ ọ̀rọ̀ bá rìn ẹdí bẹ́ẹ̀ yóò yọ̀ǹda rẹ̀ nígbà tẹ́mi rẹ̀ ọba kó ọkọ̀ ọ̀rìn yóò tẹ́lẹ̀ làwọn padà délé báyìí àwọn ti kí ni ọ àwọn fọ̀ ìgbà yẹn dẹ̀ ní mùsùlùmí ò sí níbi táwọn lọ ilé yẹn wá wò pé mùsùlùmí pọ̀ tí wọ̀nyí làwọn àjọba gbé kò sí ohun tọ́jọ́ ó ti sọ láǹfẹ̀ náà ó ti sọ láǹfẹ̀ fọ́fọ́ lẹ̀ náà. ṣùgbọ́n ti kejì ìyẹn lọ lágbára lápẹẹrẹ ní ẹ̀yin fọmọfọ àbí bẹ́ẹ̀ lẹ́dẹ̀ẹ́ fọmọfọ fọ mọ́kọ́sílẹ̀ òun ṣe ẹ ṣe pásítọ̀ fásitì lẹ́sìn wọn ni pé a fa ìgbéyàwó yẹn jẹ ọmọdé ìgbéyàwó yẹn máa bàjẹ́ pẹ̀lú pé obìnrin yẹn ẹ̀ẹ́dà àti lọ́dọ̀ rẹ̀ lọ́dí yé pẹ̀lú yé pé bóyá ó di lóyún yóò sì ẹ̀ẹ́dà lọ́dí yé sì yóò sì ẹ̀ẹ́dà yóò sì fásitì kọ́lá yẹn fẹ́yìn lẹ̀ yí fọmọ fọ́fọ́ ọ̀rọ̀ bó di yé sì bọ́kọ̀ yẹn ti di kí ni ọ̀ <laughs> bó ti di kẹfì rí burúkú ni ọ̀ tó wọ́n kà sí. gbéyàwó yẹn ọba àjọ obìnrin yẹn lè fún ọkùnrin yẹn ní kọlọ ọ̀rọ̀ bó ti yẹn sì ti gbéyàwó yẹn ọba àjọ wa pátá yóò sì ṣe háyìtù kan ọlọ́wọ́ àlà. Wàhálà sàlámù sàlámù tí a ọ̀ kí wá ní àlóyè ọ̀pá tó bá ti kọ́kẹ́rẹ́ lórí ọ̀rọ̀ nípa ẹ̀jí tí wọ́n yọ̀ ní kí lè ṣẹlẹ̀ àṣọ nípa rẹ̀. aláìlà lórí ni ṣùgbọ́n yẹn wá nìyí ó yẹ ká ó yẹ kí a ní owó lára nípa àwọn ẹni tó jára lé wa ọ̀pọ̀lọpọ̀ olówó lára o ọ̀pọ̀lọpọ̀ olówó lára o ẹlòmíì lè gbéyàwó ẹ lọ sí bí wọ́n ti ń ṣètọ́jú aláìkò ní jókòó sí wọn wọn bá máa àwọn olùsìsì ni wọn fẹẹ fẹlẹ àtẹsí tẹ́lẹ̀ wọn máa kọ ọbọ lára wọn máa wo sáìsì ẹnká àti wọn máa ń da àti wọn ṣe rí mi àti bákan ẹnu ẹ lómi òsì. alẹ́ nìkan ìyàwó rẹ̀ wọ́n ló ní ìdí kí wọ́n ní wọ́n ń pọ̀ ní àbí kí wọ́n máa ń sè. wọ́n bá ní ẹ àwọn làwọn ó ṣe sà. owó ọgbà ni tọ́lá àbá gbéyàwó lọ owó ọgbà ni ojú ẹni bá fọ́ ọ́ rẹ̀ sí kínú ẹ àwọn náà mọ̀ bí ọ̀dà ah! ibi ẹ wá mọ̀ kí ọ̀dẹ́ lọ kó owó obìnrin tó bá mọ̀ ọ̀sẹ̀ owó ọgbà ni obìnrin yẹn tó bá ṣe bẹ́ẹ̀ tọ́lọ̀ jáde láyé kọ́ ipò wúlà lè sọ kọ́ wá tí ìbá ti pín náà ní. ìmú tí wọ́n bẹ́ẹ̀ sì yẹ pọ̀ sẹ́ni tó lè ṣe àfọkùnrin tó wọ́n ti di dọ̀rúrọ̀ dọ̀rúrọ̀ tó kọ́ ti dàrú bí kọ́ darí ha. àwa ti wàhálà tí wọ́n lágbára. ẹ mọ wàhálà dáàtì tó wáyé pé kù ni wọ́n fẹ́ là níbi ọ́fíìsì yẹn gan èèyàn gbọ́dọ̀ fi aṣọ ń bẹ̀ rárá rárá kò sí yìí rárá tó wáyé pé ni wọ́n fẹ́ là tí wọ́n fẹ́ gbé ọmọ jáde ọ́fíìsì gan gan èèyàn gbọ́dọ̀ ká aṣọ ẹ ọ̀dí kan ni ẹ ọ̀dí kan ni ìkejì á fà nítorí pé wọ́n ti dọ̀rú rọ́ dàrú. bí kọjá rẹ̀ ha ṣùgbọ́n lẹ́yìn sí làdúrà kan àwọn ọkùnrin kan máa ń mọ̀ ṣe ju bẹ́ẹ̀ lọ là ìlà ìlà ìyẹn léwu ó léwu pọ̀jù làlúrí lẹ́yìn làlúrí kọ̀ọ̀tàn náà ni ọ̀rọ̀ ẹ dàpọ̀ ẹ jẹ́ ká lówó lára ká máa mọ́ nípa àwọn ìyàwó wa ẹ̀rọ ẹ̀gẹ́dẹ́ kan fẹ́ wọ́n lọ ọ̀gá general hospital ìyàwó mi kan wà ní condition bẹ́ẹ̀ ó sì ṣe dáadáa wọ́n bá sọ fún mo a bàbá kílí sàfà gbé gbé jẹrẹ. èmi náà máa ń wo nítorí sọ pé ọ̀rọ̀ màá ní kíní yìí sọ olùsọ́wù lọ́wọ́ máa bá ọlọ́wọ́ máa sọ gbéyàwó ẹ̀ sórí kíní gbé sórí kíní kàgé. ìdàrẹ́ mi ọkùnrin lẹ́ni tí ń sọ̀rọ̀ ni o ìdàrẹ́ mi nìyí. ẹ̀ ọ̀pá ọkùnrin làwọn máa ń lò ń jẹ́ lọ́wọ́ sí tún ìdárẹ̀ mi nìyí ọlẹ́jọ́ náà gbé à ẹ̀sísẹ́ ọwọ́ yín ẹ̀sísẹ́ ọwọ́ yín náà gbé wọ́n tó ti pé ìwọ ló wú lára ń tiẹ̀ ẹ̀sísẹ́ ọwọ́ kìnnì yàrá àkókò tó bí wọ́n mú lọ yẹn báyìí ọwọ́ tẹ̀lé wọ́n ní kí ló dé ìyàwó mi. wọ́n máa fẹ́ wọ̀ kì í yọjú wò débi náà máa ń wo tẹ́lẹ̀. ẹ lọ ké sí àwọn náà ti wá ẹsẹ̀ yìí wọ́n ní kọ́ndíṣẹ̀ lóbìnrin yẹn wá sórí ra rẹ̀ kọ́ńtró ni níbi kí ló lè jájú wọn pé ìfẹ́ gbogbo kí ní ẹ̀ka alẹ́ ẹ̀ka gbìyànjú ẹlòmíràn bá ti di tóbìnrin fàtì máa ń gbọ́ okó rẹ tó ń jọ kí ní aláìmẹ́wàá sì ń ṣe tó kéèyàn mọ́nítọ̀ wọn tó ká lówú lára tọ́lẹ̀ ní ọ̀bá lówú lára ó jẹ́ kan lára ẹni tí ò ní wà lóyún náà làlúrí tó lè jọkùnrin ó sì tọ́jú ooru. obìnrin àpàjù lọ àgbẹ̀ náà àlùkò sábà bọ̀ wọn kọ náà. ti yàtọ̀ ọ̀rọ̀ aláníyẹ yìí tá a sọ yìí ìyàwó àtọkọ ìyẹn gan ni táwórí òun ni kéèyàn pa ẹ bá ń ra ah, nìyí. wọ́n ti ẹ̀sọ̀rọ̀ ó dádúró kọ́ba ibẹ̀ kí wọ́n sọ̀rọ̀ ó dádúró mo ní ọjọ́ ilé mú kí ní ọlọ́run fún aláǹfààní nígbà yín dọ́gbọ́n rẹ̀ nígbà mi sọ irú àwọn ọ̀tá orí yà nìyẹn ọ̀rọ̀ bó di àbíyẹn ń ṣàtúnṣe láàrin ẹni méjì ó yàtọ̀ sí tàlà ti fi aláyẹ ó lè dá wà lálẹ́ o ó lè sọ wípé òun lálàá pé ilé ayé parẹ́ òun lálàá pé ibìkan ṣe kinní kan òun lálàá pé káwọn kẹ́ ọlọ́run mú iye owó báyìí síbì kan àfi ní ẹ̀ bá lágbára gan òṣèré nǹkan kan náà náà. Ah. ok nẹ̀mẹ̀ yẹn náà ti bọ́ sínú rọ́ọ̀lì wọ́n ní tọkọtaya wọ́n fẹ́ túká báàkà àkàtẹ gbé àlàárọ̀ yìí kalẹ̀ ni ṣíṣe mo sì lálà pé ọ̀fẹ́ yàwó yìí lórí yàwó rẹ ni èké ni èké ìyẹn ò da ìyẹn náà ti kọ́ sínú rọ yìí irú èyí tó lè wáyé bẹ́ẹ̀ òun ni wáyé òun ló sì wáyé fàtẹ́bí sallallahu alaihi wasallam nígbà tí wọ́n fi Hafsa lẹ̀ ẹni bí jìbìlù ní ti wà ní ká ẹlọ́run ní nǹkan ọmọ ayé fẹ́ àbọ̀ rọ́ọ̀ṣì ìhà ọ̀wàmà aláwẹ̀ ni ẹ̀ǹtìmọ̀tìmẹ́fìlà ni ó sì tún jẹ́ ìyàwó rẹ̀ lálùjẹ́ náà. wọ́n bá rí ẹtí ẹlẹ́yìn nísì ẹni tí ó wúru ẹlẹ́yìn nísì yóò jìnà tùmọ̀ wáyé kọ́ lálàá tó tọ́ tálà rẹ̀ sì máa ń sẹ́ o lè sọ tùmọ̀ kọ́ lálàá kan kọ́ ó wà kàn mí lọ tùmọ̀ wà lọ. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك